الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أما بعد أدوك فون الله الله تي يشواني مسلمي تدعي ẹ̀sìn wa yìí ẹ̀sìn islamu ní ẹ̀sìn òdodo wàkùnjá الباطل wàzáhàkọ̀lìbá pẹ̀lú ìnàlìbá pẹ̀lú ọlọ́run ní òdodo ti dé ìbàjẹ́ odò bu ó ti wọgbó lọ torí kí bí òdodo bá ti dé ìmọ̀ kó parun bá ìbàjẹ́ ni gbogbo ẹni tí ọba mọ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ní ilẹ̀ Yorùbá tó sì jẹ́ ẹni tó kéwú tó jó ní kéwú tí ọjọ́ ọ̀la àwa mùsùlùmí tó ṣe pàtàkì rẹ̀ àwọn kan tí ń ṣẹlẹ̀ yìí yóò máa jẹ́ pàápàá jùlọ nígbà tó bá ṣe wípé nígbà tí òòrùn bá mú ibi tí ẹka sá lọ pé àwa bò jí lọ ibẹ̀ tó máa ń tó òòrùn bá mú àṣà sá lọ abẹ́ jí ni ibi tó yára ká ah, ibẹ̀ láàmà sá ibẹ̀ wá mú ooru ẹ dákun bó wá rooru gbà bó lòrùn sí ní pa wá ẹ tí bá nǹkan tí ń ṣẹlẹ̀ èyí ò rí wípé àwọn ọ̀rọ̀ kan bẹ tó ti síwájú náà al tọ́lọ́wọ́n bá sọ nípa àwọn ahlul kitabi tó ti lọ wípé òun nìgbésẹ̀ àti lànà àwọn tí wọ́n dé àáfà àwọn òun náà ni wípé yuharrifuna bọ́lọ́wọ́n tó láàrin gábá sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ ibi tó gbé sí àwọn òyìnbó wọ́n mọ̀ yí ọ̀rọ̀ ọlọ́run ọba ọba tó láàrin ga sí nǹkan mi ìtọ́lọ́run ọba ọgbà lérò pẹ̀lú nǹkan tó sọ wọ́n mọ̀ ní lọ sọ. àwọn ìṣesí wọ̀nyí nígbà míì a máa lídìí wọn síbi wípé ojódó tọ́lọ́run ọba sọ wọn ó tó fi pamọ́ nígbà míì ọlọ́run ọba fi sọ pé innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil ìkẹ́ àwọn tí wọ́n ń fi ìmọ̀nà àwọ ọlọ́run ọba tá a sọ̀kalẹ̀ tí wọ́n ń fi pamọ́ lẹ́yìn tá a ti ṣe àlàyé ẹ̀ fún àwọn ènìyàn ìfẹ́ parí rẹ̀ báyìí torí pé pẹ̀lú ògo ọlọ́run àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa wọn irú àwọn wàhídù tó wà ń bẹ ọlọ́run ní jẹ́ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí ọlọ́run bó bá dá wọn padà síbi òdodo nǹkan aláwọ̀kọ́ tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun ni wípé islam orí nǹkan kan pàtàkì ló jókòó lé kí ni nǹkan náà nǹkan tẹ́sí islam jókòó lé òun ni jújú pájúṣe ẹlẹ́fọ́ lọ́wọ́ tọ́lọ́wọ́n bọ́ ọba tó láàrẹ́ ga tó bá ti sọ nǹkan kan tàbá nẹ́bí sọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sọ́lámù ṣàlàyé nǹkan kan gbọ́ ánà láàmọ̀ ìgbọ́ lọ́ní wà máa yà hàn pé kò á ní háwa in huwa illa wahyun yuha ojúṣe mùsùlùmí oníkó tẹ́rì làákàyè rẹ̀ bá fún kọ́mọ̀ máa wòye pé kí nǹkan tọ́lọ́wọ́n bá sọ yìí tàbí ní tí ànábì sọ ìkọ̀ bá làákà ètè mi mu ìgbà tí òsì ti bá làákà èmi mu yìí nígbà eléyìí nìkan kọ́ tàbí pé kò bá àwùjọ ayé òde òní mu kò bá òfin western ideology kò bá western ideology mu kò bá àwọn nǹkan tí wọ́n kà sọ́ làjú láyé òde òní mu eléyìí tó ṣe pé ní tó jẹ́ ọ̀làjú láyé òde òní mu tá a bá lọ́ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́rùn ọ̀rọ̀ anábì sọ́lá aléwálé ọ̀sọ́lámù lọ́rùn láti bá a mú tó bá da yí òde ọ̀la tó bá wáyà tó ń kọ́ sáàtúmọ̀ tuntun ni kí láwọn àsọpọ̀ lọ́wọ́ ọba gbà lérò ìyẹn lọ́fà àtọ́lọ́wọ́ ọba tó lára gáfi sọ nú alukọ̀ránì wípé òun sọ alukọ̀ránì kalẹ̀ fáànàbí wa muhammad sallallahu alayhi wa sallam minhu nínú alukọ̀ránì tẹ́kí gbogbo tó bá kà ní odò yìí ọlọ́run ní hunna ummul kitab àwọn gangan nìyá tíra torí bẹ́ẹ̀ làwọn àdájọ́ wà lófin ẹ̀sìn wa ìyẹn ní mójútó kẹ́ máa ṣàlàyé fáwọn èèyàn wọ́n wá ní wàhùn ọ̀rọ̀ mutashabiha ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ ó díjú ẹ dákun yín tó bá rújú tó bá díjú ṣé gbogbo èèyàn ní máa sọ̀rọ̀ ń pẹ̀ ni àbí sí dandan ni ká sọ̀rọ̀ ń pẹ̀ ni tí nǹkan kan ò bá yé èèyàn nínú tọ́lọ̀ ń sọ nínú tó ń ṣe ńlá sọ nínú tọ́lọ̀ ń fi ẹbí yóò sì dákẹ́ ń parẹ́ èèyàn ó sì rọra gbà fọlọ́run èèyàn mẹ́ni ẹ̀dákẹ́ tàbí kó padà síbi ohun tí àwọn tó yé ohun tí wọ́n bá sọ ṣùgbọ́n àdánwò là ń rí láwùjọ ti wáyé àwọn mùtàṣàbíháàtì gangan ní kálukú fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ ee ọlọ́run sì ti sọ wọ́n ní fa amalade na fi qulubihim zaygun àwọn tí a nù ń bẹ nínú ẹ̀mí wọn fàyàtàbí ẹ̀wọ̀n náà máa tàṣàbáhà minhu àwọn tó tàṣàbáhà gan-an ní làwọn fẹ́ tẹ̀lé wọ́n máa fi tara bẹ́ẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ nítorí òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá wọ́n mọ̀ wá lọ ọlọ́run wọ́n mọ̀ wá bàjẹ́ abẹ́ lọ́wọ́n bọ́ bàtọ́lá rẹ̀ ga nínú àánú rẹ̀ àwọn tí wọ́n gbérò aburú yìí lọ́wọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run dáhùn padà sí di òdodo ní alẹ́ àná kí n tó sùn mo rò pé káti ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ní social media mo bá rí kílípù kan àmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ náà lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ yìí mi sábà kà nítorí wípé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ orí nǹkan bíi méjì àbí mẹ́ta ló jókòó lé lórí alákọ̀ọ́kọ́ ó lórí kìíta kìíta àwọn èèyàn kan téèyàn wò wípé irú nǹkan tí wọ́n àti kọ̀tọ́ sí wọn tó jẹ́ pé èèyàn kọ́ lè yàn pin ọlọ́run ti àwọn sí wọn náà rahmata rabbik nahnu qasamna bainahum ma'ishatahum fil hayati dunya ó ní ẹ̀ tẹ̀wé nahnu tẹ́lẹ̀kọ̀wò hakọ́nù ọ̀bẹ̀ hakọ́ ìnàzàrí bọ́lọ̀ wọn bá ṣe rí nu tẹ́ bá wò pé àwọn èèyàn kan àti ìfòǹkẹyìn àti ìfòǹkẹyìn bí bú wọn bíbá àwọn lóko jẹ́ gẹ́gẹ́ lọ́kàn ìyẹn náà gbìyànjú ni kò tó dàgbà fún kò tó dàgbà fún àwọn nǹkan táwọn èèyàn àti ìfò yìí láàrin àsìkò náà lè àti ìfò bá mọ̀ wípé ó pàtàkì sí nǹkan ẹ̀jẹ̀ ń kú bàjẹ́ ẹ̀jẹ̀ ń kú fẹ́ gbẹnu ẹ̀tẹ́lù ẹ̀là ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì ìjókòó yẹn kò sí iyèméjì ń yìí pé ìjókòó àìmọ̀kan ni ìbànújẹ́ ló jẹ́ wípé irú ibi tó mọ́ ń bá ìmọ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá fún gbogbo Nàìjíríà fún gbogbo Áfíríkà kódà tí yẹn bá ní gbogbo ayé èèyàn tí ì sọ́jú èèyàn tí ì sọ́jú kó wá jẹ́ wípé yóò padà wá jẹ́ pé ìjókòó ìlara ìjókòó tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìjókòó àìmọ̀kan ni ó mọ̀ wá wáyé ń bẹ̀ ìbànújẹ́ ńlá ni ìjókòó àìmọ̀kan débi wípé kódà àgbẹ̀ máikrófóònù nírú ìjókòó yẹn nírú ààyè yẹn fún èèyàn tó ṣe wípé kò mọ̀ tí ń jẹ́ sọ́ọ́tù lùmọ́sàdì kùránkìníkan kùránkìníkan kùránkìníkan kò wá mọ̀ àwọn èèyàn ní ìdáwọn kílélẹ̀ sì wá ń sọ fún pé mọ́sàdì nírúurú ààyè yẹn sọ́tìlì mọ́sàdì ìgbà ńlá hàn sọ́tìlì mọ́sàdì ìbànújẹ́ nílé yìí ìbànújẹ́ nílé ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyẹn nítorí wípé àwa náà ti mọ̀ pé tẹ̀m̀bẹ̀lẹ̀kùn kìí ta àìmọ̀ kan ló jókòó lé kọjá kéèyàn ọmọ kéèyàn fẹ́ fi ojú bẹ̀ tọ́lọ́ lọ́n ti sọ fọ àmà fọyá zahabu fà á fọ fa náà sá fọyá mú kó tí wọ́n bọ̀rọ̀ gáàjẹ̀ tó tí wọ́n gbèsè gbogbo ayé tó àsìkò péré tẹ̀ ní fàyàbà hábùdù fà yóò kù dànù ni ṣùgbọ́n ìtọ́lọ́mọ bá ní yóò sàmìyàn láǹfààní gbéyàn gbógun tí láti òní dọ̀la yóò sì máa ṣẹ́kù lórí rẹ̀ fẹ́lá ẹ̀gẹ́ bí ẹni tó dọwọ́ bo sánmà ní tó lóòrùn fẹ́ yọ láàárọ̀ yìí níjẹ́ ọyọ máa blọ́ọ̀kì omi tó òrùn yẹn ò ti yọ òrùn ọ̀tàn bá tó bá bọ́ọ̀rọ̀ òjòjú ẹ̀sùn ṣe rí nìyẹn torí wípé ọlọ́run bọba tó lára ní wọlẹ́dẹ̀ arúsọ́lá rọ̀ṣọ́lá bil huda

ìjókòó àìmọ̀kan ìjókòó ìlara ìjókòó àìmọ̀wá ara ẹni torí pé tí èèyàn bá wo àwọn àìmọ̀kan tí ń jáde ń bẹ ẹ wò ó yóò máa pa àyìn lẹ́kún tí èèyàn bá rẹ́rìn tí èèyàn fi rẹ́rìn ẹkún yóò máa jáde nígbà tí èèyàn bá sọ yìí pé wàá ṣùlùbùn àtọ̀ amúrùbùn ọ̀bẹ tí wọ́n jọ́ máa kéwú fún Abul Hasan al-Ash'ari yóò ti wò pé <laughs> láti bò sí bò látàyẹ̀wò sáàyẹ̀wò àtòríṣiríṣi àwọn àìmọ̀kan míì kéèyàn ní Abu Huraira àwọn Abu Huraira ọmọ kéwú àwọn Yahudi ni toríṣiríṣi àwọn ìyẹn kò jẹ́ kéèyàn òpè bọ́ ọ̀rọ̀ bá sí ọ̀rọ̀ bá lèyìn mọ̀ wá ṣùgbọ́n tí mo wá rí lánàá yẹn nítorí wípé tẹ̀lifí sáà ti pọ̀ mbẹ̀ gan dídojú òdodo rú mọ́ dídojú rọ́rọ́ mọ́ òdodo bí máa múrọ́ wá láti bo òtítọ́ lójú àti bánilókọjẹ́ mo rò pé kí n sáré sọ̀rọ̀ péréte nípa rẹ̀ láti fi hàn wípé irọ́ ní bẹ́ńdì ẹ̀ o kì í ṣe bẹ́ẹ̀. kí lọ̀rọ̀ náà ó náà ní wípé ẹnìkan aláṣọ búlù báyìí ní ẹ̀bá ọ̀tún bàbá tó pé ìjókòó yìí kọ́lọ̀mbà fi wọ́n mọ̀nà kó bá dá wọn padà sídìí òdodo irúṣẹ́ tí bàbá wa bàbá gbogbo wa ni bàbá tó ní ààyè yẹn tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n ṣe tí wọ́n fi kú ọlọ́mbà dá wọn náà padà síbẹ̀ kán tó lè ṣe ju báwọn ti ṣe lọ ìyẹn ni ìdùnnú gbogbo wa kìí ṣe ìdùnnú wa ò ní pé bí wọ́n ṣe tóun bí wọ́n ṣe dàgbà tóun kí wọ́n wá sọ̀rọ̀ káwa tá a wa máa sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ wọn tàbí ká máa ní wọn ọ̀sọ́dà ṣùgbọ́n òdodo tóbi ju gbogbo èèyàn lọ àwọn èyí sì yẹra àgbàlagbà fún a máa ń pa àgbàlagbà lé ṣùgbọ́n àgbàlagbà náà gbìyànjú kó náà máa pa àwọn tó bá jù lọ lé ìlànà ìsìláàmù ni ọlọ́wọ́n bó sànù wa. kí ni ẹnìyẹn wá ń sọ ní àná lórí ọ̀rọ̀ wípé anábì Isa alayhi salatu wa salam ó ti kú ó wá mú tírà kan jáde ó pè ní tafsiru al-Maraghi ìgbà tó mú tafsiru yẹn jáde ó ní yi, yìí ọ̀kan nínú àwọn tafsiru àwọn ṣẹ̀rí àwọn náà ó mú jáde pọ́ńfẹ́ sọ̀rọ̀ náà na ti ń ṣe tààlẹ́ kọ́ọ̀tù so bó ṣe wá sọ torí tẹ̀síìrù mọ̀rọ́gì bàbá tó péjọkọ̀ tẹ́kùn ni ara tí ó wà ń bẹ̀ nù nírú ààyè yẹn kò yẹ ká péjọkọ̀ mẹ́ káwá ẹ̀jọ́ ọ̀tún káwá òsì ká mọ̀ rí àwọn àfa ńlá ńlá jàǹkàn jàǹkàn Yorùbá yẹn bẹ̀ ṣùgbọ́n nígbà tó yẹ pé rọ́ọ̀lì yẹn dé lọ́wọ́ àwọn èèyàn kan kàn máa sọ wù fún náà ni wọ́n jókòó ọlọ́run bọ́ bá tọ́ láàrin kakó sànú nítorí ìdáyín pọ̀ yóò fẹ́ tún wọn ká kò sí èméjì ó wá ní nínú tẹ̀síìrù ibẹ̀ ni bàbá tó péjọ gba microphone wọ́n sọ̀rọ̀ kan bẹ̀ bọ̀ ọ̀rọ̀ yẹn jìnnà sóòtọ́. ẹnì yẹn ni pé Mustapha òun ni ó ṣe tẹ̀síìrù tó mú lọ́wọ́ yìí. bàbá wa ní Mustapha sheikh al-azhari ni o ọ̀rọ̀ tí wọ́n sọ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n ti gbé èèyàn méjì síra wọn ẹni tó ṣe tafsiru yẹn ahmadu mustapha marozi ní jẹ́ ahmadu mustapha marozi òun ní jẹ́ sheikh al tó jẹ́ àfáàgbà ní azhar muhammad mustapha marozi lòun kìí ṣe ẹni tó ṣe tafsiru yẹn ẹni tó ṣe tafsiru yẹn kí n tó tún sọ lẹ́ẹ̀kan sí ahmad mustapha maroghi lóòkọ rẹ̀ ahmadu mustapha maroghi òun lóòkọ ẹ̀ tafsiru yìí oríṣiríṣi ni bí wọ́n ṣe tẹ̀ eléyìí tèmi ní tààtì jùzì ní tààtì ní but àwọn míì bẹ tí wọ́n ṣe jù sí jùzì ò mẹ́sàn-án tí wọ́n ti kó sínú ara wọn tí wọ́n ti kó sínú ara wọn ìyẹn jálá àkọ́kọ́ kìí ṣe Sheikhul Azhar torí kí wọ́n lo ọ̀rọ̀ yẹn láti sọ pé àwọn tí ń sọ pé àwọn Sheikhul Azhar rí gan-an àwọn náà sọ pé anábì yìí sá ń padà bọ̀ pé kọ̀ wá tán báyìí ṣe bí Sheikhul Azhar rí lọ sọ báyìí kọ́dà wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ wípé ó jẹ́ Sheikhul Azhar rí lẹ́yìn ìgbà náà ọkọ̀ lẹ́ta pé òun fi pòólẹ̀ nítorí kútúbà kan tó wáyé Sheikh Sheikh àgbà Muhammad Mustapha Maragi sheikh al-azhari ni wọ́n so ní 1928 ah, òhun ni wọ́n di sheikh al-azhar so nígbà tó di 1930 òhun ni wọ́n kọ̀wé fipò lẹ̀ páwọn ò ṣe mọ́ ṣùgbọ́n wọ́n tún padà tún sheikh al-azhar ṣe wọ́n tún tún wọn yàn lẹ́lẹ́kejì so nígbà tó di 1935 wọ́n tún tún wọn yàn ní sheikh al-azhar tí wọ́n dẹ̀ wà ń bẹ̀ títí tí wọ́n fi kú ni wọ́n kú títí tí wọ́n fi kú wọ́n fi ipò yẹn lẹ̀ so ní ṣókí ṣùgbọ́n ẹni tó ṣe tafsiru tí ẹni yìí rí fa sí Ahmed Mustapha Maragi ni ìṣe Sheikhul Azhar bó tẹ̀ ṣe wípé kódà gẹni tó mú tafsiru yẹn lọ́wọ́ tó bá yẹ kó náà ka gíláàfù ẹ̀ ni yóò rí i pé tí wọ́n kọ síbẹ̀ ni ustaadu shari'atul islamiyya wàlọ́gọ̀tì àrọ̀bíyà ti bìkúlíyà ti dárí olómi sáàbìkọ̀ ní wọ́n ti kọ́ sẹ́yìn ẹ̀yẹn so ustaadu sharia àti islamiyya bóyá ń lẹ́nu yẹn rí tó fi sọ kí ara àwọn àfóhùn ṣẹ̀rí àwọn náà ni kó tó di pé bàbá tó péjọkó wà jálù ọlọ́run bó wọlá ètò bẹ̀rẹ̀ ọ̀sán wa kí lẹ́ni ìwá fẹ́ mú nínú ọ̀rọ̀ yìí wọ́n lọ mú ọ̀rọ̀ kan wá nínú tíra yìí ọ̀rọ̀ náà mo fẹ́ kà yìí láti sọpọ́ọ̀tì wípé ànábì wa Ìsá ó ti kú kò sì ní padà wá mọ́ wọ́n ní pé ó ń bẹ́ẹ̀ tẹ́niyẹ sọ pàyàn pàyàn bí ẹniyẹ ti sọ̀rọ̀ yẹn náà nù òótọ́ ni ó wà ń bẹ̀ lóòótọ́ tí yẹn bá lọ wo tafsiru Maraghi tí Ahmed Mustapha Maraghi tó ṣe tí yẹn bá lọ wo juz'u ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin níbi tọ́lọ̀ wọn bọba tó láyé gájú sọ́kí àmọ́ muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul nínú ilé tó wà ní ọ̀dọ̀ tèmi o ẹ̀fàyìn mata qutila anqalabtum ala aqabikum ááyà yẹn ẹni yẹn gbà tó fẹ́ tu ahmed mustapha tó fẹ́ tu ó ní tí bá kú kama mata musa wa isa bẹ́ẹ̀ni yẹn ṣe kà nínú rẹ̀ bó ṣe ṣe wà ń bẹ̀rẹ̀ yẹn lóòótọ́ kama mata musa wa isa wàbọ̀ yìí rèé hìmá mìíràn nàbì yìí bí ànábì wa musa ti kú tí ànábì isa náà ṣe kú àtẹnitọ́ yàtọ̀ sáwọn méjèèjì náà wà ànábì ọlọ ó sọ ń bì wípé ànábì isa ò ti kú ṣùgbọ́n àbòsí tó wà nínú ṣíṣí ẹni yìí ò wípé. ááyà tẹ́ ń sọ tẹ́ ń bú àwọn èèyàn tẹ́ ń sọ pé wọ́n ń ṣe gbogbo ẹ̀ lórí nǹkan kan ááyà yẹn sọ́rọ̀tọ̀ alìmọ̀rọ̀ náà ló wà. òun ni wàá ìsìnkọ́ Allahu ya Isa inni mutawaffika wa rafi'uka ilayya wa mutahhiruka minal ladina kafaru. ẹni yìí tó bá ṣe pé lóòótọ́ ló ka tafsiru yẹn kí ló ní tí ò ka tafsiru ẹni yìí fún ẹni yìí sàtú àyà nínú mùjáládù mùjáládù ẹlẹ́kẹta jàre torí àyà yẹn síwájú àyà lè ìtaka nísìnyí so kí ni ẹni yẹn sọ sẹ́ni yẹn náà sọ tó jẹ mọ́ ọ̀rọ̀ wípé ànábì Ìsá òkú àbí kó tó wá sọ stand so tá a bá lọ wo mùjáládù nínú tí a tábà lọ page eighty seven eléyìí tí mo kọ́kọ́ kà ní alákọ̀ tábà lọ wo tí mo kọ́kọ́ kà yẹn òun ló wà ní mọ̀jáládù ẹlẹ́ẹ̀kẹrin tábà wo page eighty seven àbàmbẹ́ ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ kà ní ìsinyìí sọ́rọ́tò alimran tafsiru rẹ̀ náà ni tábà lọ kà á láti page one sixty four títí lọ sí one sixty six ẹja gbọ̀ǹkàtẹ́ nìyẹn sọ. nígbà tó mú àyà yẹn wá tán tọ́lọ́mọ bá sọ pé ìkọ́lá lọ́wọ́yà ìsá ìní mútawà fíkà wárọ̀ fi òkà ìlàyà ó ní ayé mákàrọ̀ lọ́wọ́ bí i hìnà kọ́lá línàbí yìí ìní mútawà fíkà ìlàyà tọ́lọ́mọ bá náà dé tẹ̀sí wọn so nígbà tó sọ fáànàbí rẹ̀ wípé ìní mútawà fíkà á sọ rẹ̀ nígbà tá a bá ń tẹ̀síwájú. ìgbà tó wá fẹ́ kọ́mẹ̀ntì lórí àyà yìí ó ní wàlílẹ̀ ulama ìfi ta'wil hadhihi al-aya ti ra'yan ó láwọn onímímọ̀ nípa ìtumọ̀ àyà yìí ráyò méjì wọn ni ráyò méjì wọn ni ó ní alákọ̀ọ́kọ́ anna fiha taqdiman wa ta'khira títí ọ̀rọ̀ síwájú gbé ìsẹ́yìn ó wà ń bẹ̀ wal aslu ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí òun ni inni rafi'uka ilayya ń gbé ọgùn kè wá sọ́dọ̀ mi wá mọ̀tàwà fíkà ń sì gbẹ̀mí rẹ̀ ayé inni rafi'uka al'ana wà mú mítúkà ba'da mi minas sama ń bẹ nínú tafsiru náà kí ẹni yí ọkà pé bí ibi táyé ni ti tú ayà yìí kó kàjáde fáwọn èèyàn kí ló dé láwọn àfi ibi tó ti tú ayà táwọn báwọn èèyàn fà á lẹ̀ àwa lọ wábì kan tó ti sọ̀rọ̀ kan táwọn àpá lè rí ọ̀rọ̀ lò ìkẹ́ ń sàmì ni kí ló ń tà ká pé òun náà sọ pé àwọn àfáà o wọ́n ní ráàyù méjì o àwọn kan tù báyìí ẹ jẹ́ kí n kà síwájú ìtumọ̀ rẹ̀ ní pé ai inni rọ́ọ̀fì ọkà ìlàyà àlànà èmi ọlọ́wọ́n bó gbé ọ wá gòkè ní ìsìn báyìí wà mẹ́mí ìtùkà ṣùgbọ́n ayé ń pa ọ́ báyà nùzúlì mìíràn sàmà lẹ́yìn tó ọba sọ̀kà ìlà ti sàmà tó túmọ̀ sí pé kò tí kú ó ní fìlìhìn lẹ́dí kó dírọ̀ lákì ní ìgbà tó lọ́n kádàrá pé dàmú lẹ́mí rẹ̀ ọ̀bọ̀ wàhálà hádà fàhúwà kọ̀dẹ̀rú fi àháyán bìjísìmìhì wà rúhìhì oníta bá wò túnmọ̀ ilé a jẹ́ kí wọ́n gbé mú ìṣàgùn òkè lọ pẹ̀lú ara rẹ̀ ẹ̀tẹ̀mí ẹ̀ wà ánàhù sàyánzìlù àkìrọ̀ zaman wà ánàhù sàyánzìlù àkìrọ̀ zaman kódà tó bá di kan yìí ìgbà yóò padà sùn kalẹ̀ fayahkumu bayna an-nasi bí shari'atina yóò wá fi ṣẹ̀rí àtàwà mùsùlùmí dájọ́ láàrin àwọn èèyàn thumma yatawaffahu Allah lẹ́yìn náà lọ́lọ́run tó wá gbẹ̀yìn ráyọ alákọ̀ọ́kọ́ tá a fà ìmúwánu tàfsí rẹ̀ nìyẹn kí ló dé tá a fi bí ilẹ̀ tí ìbáyé pé àti rí pé n tó wà ń bẹ̀ kò ní fífọ aburú tá a fẹ́ ṣe àti ṣìnà tá a fẹ́ ṣe fáwọn èèyàn ẹ̀yìngbà yẹn lọ́wọ́ sọ́rọ̀ ayọ̀ alẹ́ kejì ó dẹ̀ kọ́mẹ́ǹtì kọ́mẹ́ǹtì ẹ̀ ó fi hàn wípé àfa ìyá ṣàárì ni àkídà rẹ̀ àkídà àṣàárì yà ni torí àwọn nǹkan kan tó sọ ibẹ̀ yẹn ló ti wá mú sàǹjẹ̀ ẹ̀ wá tí ó ń sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ wípé ànábì ìsàtìkọ́jẹ́ nǹkan òun náà ṣọ̀tàbọ̀ wá ṣe rọ́dù fún bẹ́ẹ̀ mi ò ní ṣe rọ́dù kankan nínú ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n jù lọ tí wọ́n já àfáà ní azeari tí wọ́n dépò tí wọ́n ga tí wọ́n jẹ́ sẹ́kùl azeari gan ńláwà mú wa ẹni tó jẹ́ sẹ́kùl azeari àfisàlàyé àtàwọn àgbààfà ní azeari bọ́ jẹ́ nǹkan ọ̀rọ̀ ẹni yìí ìbílẹ̀ ó ní ẹlẹ́ẹ̀kejì ayata ayà yẹn tó hàn nínú túmọ̀ rẹ̀ ọ̀nà ó náà ni wípé iná àfíríkà tó wà ń bẹ̀ yẹn tí wọ́n gbà lérò ní ìmọ̀ tàtúlẹ̀ àdìyà nọ́ọ̀mà kíkú ti gbogbo wa ti mọ̀ wà á nà rọ́fà àbáàdàhù le rò ọ̀ gbígbégun kì í lọ tí ọlọ́run ọba sọ yẹn pé wà rọ́fì láyà ìgbégun kì ni kò sára ń bẹ̀ ó ní wà láhọ̀rọ̀ bàtà fi ìkìtọ́ bí ṣọ́ọ̀ṣì ó ní kò wá sí tó burú níbi ká dojú ọ̀rọ̀ kọ̀ọ̀yàn torí pé ní tí wọ́n tún yẹn kò bá ọ̀rọ̀ ọlọ́run mu ọlọ́run ní fíkà ó dojú ẹ̀kọ́ kò sọ wípé yín ń di ẹ̀mí ẹ̀ torí ẹ̀mí kò ní ìdí kẹ́kẹ́ gbé wá kéjì tó wá láàmọ́ nǹkan tí ń jẹ̀mí ṣé ó wá jẹ́ flesh ni àbọ́jẹ́ nǹkan tó a lè fojú rí àbọ́jẹ́ búlọ́ọ̀kù àbọ́jẹ́ rù ìlójú sọ wípé kò sí nǹkan tó burú nínú èdè lárúbáwá kò sí nǹkan tó burú nínú èdè lárúbáwá kẹ́ dojú ọ̀rọ̀ kọ èèyàn kó sì jẹ́ wípé ẹ̀mí ẹ̀ ní àgbà ẹmọ̀ kí tá a wílò ní ṣe tó tó túnmọ̀ sí kí tá a bá ní ká lọ zọ́hírò ayàbò náà ti sọ gan kò lè túmọ̀ ìtọ́fẹ́ tó sí tàbá àwọn tí wọ́n mú ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì kò lè túmọ̀ tí wọ́n ń sọ láì ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé n tí wọ́n sọ ni ṣùgbọ́n tí wọ́n gbà lérò ni ní ìrọ̀pá láàyè mi ti n tí wọ́n sọ ni ń gbé ọgùnkè ó yàtọ̀ sí kí ń gbé ẹ̀mí rẹ̀ gùnkè ọlọ́run ọba lè sọ wípé ń gbé ẹ̀mí rẹ̀ náà ó ẹ̀mí rẹ̀ ó ẹ̀mí gbogbo ẹni tó yàtọ̀ sóhun ọ̀dọ̀ ta ni ó lọ ìdáná kí wàá lórí tọ́lọ́ ṣẹ̀ṣẹ̀ ń dá yẹn sọ fún ìsà à ń bọ̀ wá bẹ́ ó ní faruhu ẹ̀mí hiya haqiqatul insan ó ń gangan ní pàápàá èèyàn ó ní wal jasadu kathawbil musta'ar ara ó dà gẹ́gẹ́ bí aṣọ tá a yá ni ṣùgbọ́n sí yẹn lè ṣẹ̀mí láì sára <laughs> mi yẹn lẹ̀ ẹ̀mí máa dínkù ìmọ̀ ara máa dínkù sì máa yàtọ̀ wal insanu insan èyí ó sì máa jẹ́ èèyàn lọ lè á nà ruhahu hiya hiya torí ẹ̀mí ẹ̀ náà lẹ̀mí ẹ̀. wọ́n ní afa ìwà continue wọ́n ní wàlmáàna inni mumituka wàjà ìlúkà ba'da al-mawti fi makani rafi'in indi èmi ọlọ́run bọ́ pa ọ́ èyí sì fi ọ́ sí ààyè kan tó ga lọ́dọ̀ mi kàmá kọ́ọ̀lá fi Idris gẹ́gẹ́ bọ́ọ̀lù ti sọ pé ànábì ọlọ́run ọba ànábì Idris wípé wa rafa'nahu makanan àlèyà agbéga ní ààyè tí ó ga ẹ wá máa gbọ́ o lẹ́yìn tá àfa yìí sọ̀rọ̀ yìí tán ó wá mú kọ́mẹ̀ǹtì kan wá tẹ́ẹ̀fìrí pé àwọn àfa yìí níbi kí wọ́n ní stáǹdì kan síbẹ̀síbẹ̀ wọn ní ṣàbòsí fún umma wọn ní ṣàbòsí fún umma regardless of wípé bóyá stáǹdì wọn yẹn correct àbí kò correct ẹjá jọ ń tá àfa yìí lẹ́yìn ó ní wọ hadith rọ́fà yìí hadith tó wá lórí wípé ọlọ́run bó gbé ànábì èyí ságùnkè lọ wà nùzúlì pé yóò sì padà sọ̀kalẹ̀ ákírọ azaman níkànnì ìgbà hadithu ahad hadithu ahad ní kìí sí mutawatir ó ní hadith tó bá jẹ́ gọ̀ríb tàbọ́jẹ́ aziz tàbọ́jẹ́ mashhur yànkí ahad ní lọ́dọ̀ àwọn onímọ̀ hadith ó ní yàtọ̀ alákùbí amúrin ẹ̀tẹ̀kọ̀dì ṣùgbọ́n tó so mọ́ ó so mọ́rọ̀ àkídà ni wal umuru al-i'tiqadiyyatu la yu'khadhu fiha illa bid-dalil al-qati' min qur'anin aw hadith mutawatir ó ní torí kọ́ àwọn yẹn ní ọmọ àfádà al-ilm gẹ́gẹ́ àwọn ní usulu fi mọ́ ń sọ àwọn hadith àhádì wọ́n mọ̀ àfádà az-zann kẹ́bí wọ́n ti mọ́ ń sọ torí pé àfá ìyá ṣáàrí ara ìjẹ́ ṣáàrí rẹ̀ kò lọ́hàn níbi nǹkan tí ń sọ yìí torí pé tí ń sọ yẹ kọ́ nílànà àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n jẹ́ alùhadith wọ́n yẹn sì yàtọ̀ láàrin hadith ahad àti hadith mutawatir wà ilá iná mẹ́lẹ̀ àwọn olùbìn ní ìyá àti ìgbẹ́jọ́ mùsùlùmí nílò ara hadith ahad ni Umaru nìkan lórí pọ́ọ̀tì látọ̀dọ̀ anábì sọ̀rọ̀ àjọsán so sáájú káàrí jẹ́ ti hadith ahad sí tó ọlọ́run bó sànù wa ṣùgbọ́n àlàyé lórí eléyìí náà èmi kọ́ rọ́jù náà wà fún látọ̀dọ̀ àwọn afáàzì àríyàn ọ̀rọ̀ tí a ní yìí sọ wípé hadithu ahadi ni o kì í ṣe mutawatir bọ́ tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé even this person àáfàá yìí wọ́n fi rinlẹ̀ pé hadithu wà ẹtìkẹtẹ pọ́ǹtì tó pàtàkì ṣe mìíràn bíi ni pé àáfàá yìí gangan fi rinlẹ̀ pé hadithu wà kò ti sọ pé kò lálàáfíà hadithu ti sáà bí ẹ bá ti lálàáfíà ó lálàáfíà títúmọ̀ rẹ̀ ọba wó yéèyàn yóò lọ wo sáré rẹ̀ ni pé kí lálàá tí wọ́n ṣe lórí àáfàá yìí ò torí wípé òun fẹ́ ní sáǹdì pé anábì Ìsá ti kú kò padà wá mọ́ kó wá torí rẹ̀ sọ pé kò sí hadith tàbí gbogbo hadith Abu Hurairah ló gbà wá ọmọ kí ó Yahudi O ni ó ní hadith wà ṣùgbọ́n hadith yẹn àhádì ni ó ti ṣe mutawatir eléyìí tó túmọ̀ sí wípé tó bá ṣe wípé hadith mutawatir wà lọ́dọ̀ àfáà yìí ni òun náà bá sọ pé anábì Ìsá padà bọ̀ torí pé n tó bà náà stand ẹ̀ lé lórí nù ó ní pé wàlá yujadu huna wahidun minhuma kò sí hadith mutawatir kò sí sáyà alukur'an àwọn anna ilmọ̀rọ́dá bóyá ká sì sọ pé nùzúlù yẹn tóró náà máa kí hadith yẹn lálàáfíà ká sọ wípé ìtumọ̀ rẹ̀ ní wípé hukmuhu fil ardi òun pé yóò padà wá dájọ́ lórí ilẹ̀ pẹ̀lú wípé ẹ̀mí rẹ̀ iṣẹ́ rẹ̀ tó wá jẹ́ ọlọ́run ọba padà jẹ́ oyé gbogbo àwọn èèyàn tí ó padà wá gbajúmọ̀ lórí ilẹ̀ kékeré ṣe pòun gangan ní ń bọ̀ ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run fi rán yóò padà spread ní orí ilẹ̀ tó bá dẹ̀ ti spread lórí ilẹ̀ ó ti padà sọ̀kalẹ̀ náà nù torí iṣẹ́ tọ́lọ́run fi rán ti afáàkan tó ń wá máa nà fún àwọn àhàdísì yẹn so ní ṣókí ọlọ́run ọba wọlá ètò ìbẹ̀yọ́ sànù wa ẹjá kò torí tọ́lọ́run ọba tó lára ga ẹjá bẹ̀rù ọlọ́run واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ìjà bẹ̀rù ọlọ́run ìjà mọ̀ wípé gbogbo wa láàgbàǹta àṣepé níwájú ọlọ́run irú àáfàá yìí kí ló dé tó fi àwọn bíbà yìí lẹ̀ tí ń lọ kápẹ́ ẹni ní ànábì Ìsá ti kú bí ẹni pa ànábì Ìsá sọ̀rọ̀ ni ìgbà tẹ́ni sọ̀rọ̀ tán àwọn èèyàn àpláòdì wọ́n hó wọ́n jọ lójú gan pé àwọn ti rí tẹ̀fsíìrì táwọn máa lò ẹ̀ rí tẹ̀fsíìrì o torí ń lọ sọ yìí pé àwọn àfáà ní ráàyò méjì ó dẹ̀ sọ méjèèjì bó tiẹ̀ sí pé òun ó fèsì kan nítorí àwọn nǹkan tó wọ̀ pé wọ́n hàn so bọ́kú sábó sí torí pé òótọ́ ni wípé ráàyò méjì ló wà lórí àyà yẹn lóòótọ́ ìyàn tí ráàyò méjì báyà tó bá ti lè jẹ́ opposite ara wọn ìṣẹ̀láṣù tàbọ́ọ̀dì ni wọ́n ń pè nǹkan méjì kò lè jódòdò papọ̀ فاجتماع ضدين معا في حال من أقبح ما يأتي من المحال so kí èèyàn sọ pé nǹkan méjì world and opposite pàdé papọ̀ lẹ́ẹ̀kan náà nínú nǹkan tí ọ̀pọ̀ sí nínú impossibility tí ọ̀rọ̀ ọ̀run ni so tí nǹkan bá ti lè kọ̀yìn síra wọn ìkan náà ní ojú òdodo torí alhaqu la yata'addad àfi tí ẹ̀kìtìláàfù yẹn bá jẹ́ ẹ̀kìtìláàfù tàná wọ̀ ọ̀lọ́kù eléyìí yé gbogbo àwọn tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn so ní tí mo wá fẹ́ lò ń bẹ̀ ni wípé nígbà tí ẹni sọ̀rọ̀ yìí tán kódà bàbá tó péjọ kò ní kí á ah, kódà ìmọ̀ kí tẹ̀sí rẹ̀ gbé lọ́wọ́ eléyìí wá fi hàn pé ẹni tí ń sọ pé àwọn afáàṣẹ àrí wọn ṣe kíní kan pé rọ wọn ń pa torí lọ́dọ̀ ọ̀tọ̀ wọn wọn rò pé ṣé kò láṣà jẹ ni yàrá kì í ṣe bẹ́ẹ̀. tafsiru kan wá ń bẹ tí wọ́n ń pè ní tafsiru alwasitu lil Qur'an al-Karim tafsiru ká lọ wá tafsiru alwasitu lil Qur'anil Karim tafsir al-wasiq tí máa sọ̀rọ̀ nípa rẹ̀ méjì alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ nísìn tí a bá rí tafsir àwọn tí wọ́n tú àwọn àgbà afá azari ní àtú wọ́n sì pọ̀ kí síyàn kan ńlọ́bí jẹ́ pé ń tẹ́rì lẹ́yìn ẹni majmu'atun minal ulama àgbáríjọ àwọn afá òní wọ́n tú ẹ tún máa gbọ́ bí israfi majma' al-buhuth al-islamiyyah bil azhar àwọn tí wọ́n ṣe ìṣọ́rọ́fù lórí ẹ̀ tí wọ́n mójútó bí wọ́n ṣe tú bí wọ́n ṣe tẹ̀ ọ́ ní majma' al-buhuth al-islamiyyah ní azhari níbo ní azhari so nínú tafsiru yẹn mujalladu alákọ̀ọ́kọ́ ẹ̀ mujalladu alákọ̀ọ́kọ́ ká lọ wò ó àwọn tí wọ́n bá ní ẹni tí ò bá ní kọ́ lọ ẹni tí ò bá lọ kọ́ lọ dáńlódù ẹ̀ ẹni ìkọ́lá lọ́wọ́ ya isa inni mutawaffika wa rafi'uka ilayya wa mutahhiruka minal ladina kafaru wọ́n ni ikhtalafa al-mufassiruna fil muradi min at-tawaffi huna tàwáfà tó wà nínú àyà yìí kí lọ́lọ́wọ́ bọ́ bá tó láàrin gbàgbà lórí rẹ̀ àwọn onítafsiru wọn yàpọ̀ ẹnu ń parẹ́ wọ́n ní famina ulama man qala nínú àwọn onímímà ẹni tó sọ pé innahu ala haqiqatihi al-ma'rufa pàápàá títàwà fáà rẹ̀ eléyìí tí gbogbo wa ti mọ̀ òun náà ni wa innahu murtabiqun bil aya àti wípé ó ní pé pàápàá rẹ̀ tá a ti mọ̀ òun náà ni ó túmọ̀ àti pé ó so mọ́ aya as eléyìí tó ṣáájú wal ma'na ìtumọ̀ rẹ̀ ni wípé wa makara al-yahudu bi Isa yuriduna qatlahu àwọn yahudi wọ́n dìtì tí ànábì wa Ìsá alayhi salatu wassalam wọ́n fẹ́ pa wa makara Allahu ọlọ́run náà dá ètè tiẹ̀ fa ahbata tadbirahum gbogbo ètè wọn tí wọ́n dá gbogbo pétépéré wọn ọlọ́run bá ba ojú ẹ̀ jẹ́ wallahu khayrul hakimin ọlọ́run ló dáa jù ní ẹni tí máa ń dájọ́ faqad qala Allahu page five seven seven títí di

àdéhùn tọ́nà ń bá nẹ́bí Ìsá ṣe yìí ìzọ alkọ ṣubuhahu ala yahuda fakọtàlóhù ó fi àwọ̀ rẹ̀ ó fi wọ yahuda fakọtàlóhù ní bá pa yahuda wa an jẹ Ìsá wàrọ̀fà àhù ilayhi ọlọ́run la níbi wa Ìsá alayhi salatu wasalam ó sì gbé gùnkè lọ́sọ̀dọ̀ rẹ̀ wọ́n sàyẹ́bùkọ̀ ẹ̀já mọ̀dọ̀ àwọn ní tó wọ́n sọ pé àwọn àfà wọ́n yapa lẹ́nu ẹ̀bọ ìkànnù ìtumọ̀ wọ́n yapa lórí ìtumọ̀ àyà ṣùgbọ́n kan náà túmọ̀ lélẹ̀ ká sì gbọ́rọ̀ wọn dáadáa ẹni tó bá sì fẹ́ máa wọn àfọ́ ọ̀hún tó bá ti lọ wò bẹ̀rẹ̀ tàbí sí ìròyìn ẹ̀rọ kọjú wọn bẹ̀rẹ̀ ìbádá kọjú wọn bọ̀ tí yóò máa gùn ṣùgbọ́n yóò tu ẹ wípé táàtà ìṣòro mọ́júmá ni wọ́n ni wọ́n ti tẹ̀ jáde ni ní wọ́n ní pé wàṣàyàbùkọ ila akhiri zaman yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí di kan ìgbà lè yorùbá lẹ́gọ́ shari'ata Muhammad sallallahu alayhi wa sallam di nas kó lè bá wá jíṣẹ́ kó lè fi sharia ànábì kó padà wá fi jíṣẹ́ fáwọn èèyàn thumma yatawaffahu ba'da dhalik ẹ̀yìn ìgbà yẹn lọ́lọ́run tó pa so àwọn eléyìí wọ́n ní wípé ntọ́lọ́ ń gbà lérò ala haqiqatihi al-ma'rufa ọlọ́run ó gbẹ̀kùn kì ẹ wá máa gbọ́ nǹkan táwọn àfáà ìfikún tó yẹ pé ló mọ yàyàn lẹ́nu yìí pé ṣé fẹ́ẹ́lú náà ló tó báyìí àbí ẹ̀mí pa afáfẹ́ ṣe àwọn èèyàn lọ́nà wọ́n ní kàmá wárọ́dá fi sunnati sahiha kàmá wárọ́dá fi sunnati sahiha gẹ́gẹ́ bó ti wá nínú súnà tó lálàáfíà aláàmà sanuba yìnyínhu adé padà ṣàlàyé ẹ dákun ẹ jẹ́ kí n máa kọrọ àwọn àfáà náà lọ lẹ́yìn ìgbà náà wọ́n wá mú àwọn mufrodat wọ́n tú wọ́n tú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan so wọ́n ní falẹ̀ ayàtọ̀ aláhádá kìnnà ayàtọ̀ àyànà ìsúmátì ìmìnà àdá eléyìn tó wọ́n sì kí ọlọ́wọ́n bó là lọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́wọ́n bọ̀bà tí tí dé parí wọ́n wá ní wàkọ́lá àkọ̀rọ̀ ẹjẹ́ ń ka ọ̀rọ̀ àwọn míì tí wọ́n ní wọ́n tú ayà yẹn tí àwọn àgbààfà ní azihari majmu'atu min al kì í sára saudi o sọ́ra ara Saudi ni ọ̀tá wa mo dẹ̀ mọ̀ yí pé lọ́dọ̀ tiwa náà àwọn náà gbà kí á sí àrí àwọn ibẹ̀ là àwọn là fa àwọn ní àmà kí ibẹ̀ náà làwa náà lọ ibẹ̀ náà là ń kọ́ ọmọ lọ ibẹ̀ náà là ṣe ń pèpè sí nítawọn àfa sí àrí tún ni o wọ́n ní wípé wàkọ́ọ́lá àhọ̀rọ̀ àwọn mí sọ pé máa náà hù ìtumọ̀ rẹ̀ inni mustawo fíìkà èmi ọlọ́run ọba ń fún ọ ní ẹ̀san rẹ pín tàbí èmi ó pé àdéhùn tí mo bá ọ ṣe fún ọ ayé tàbí áàkìdúkà mínàlì àròdì tàbí ká sọ pé túmọ̀ rẹ̀ ni pé ọlọ́run bó mu ọ kúrò lórí ilẹ̀ kékeré eléyìí wọ́n á mú nínú ọ̀rọ̀ lárúbáwá eléyìí tó túmọ̀ àtàwà fáìtù máàlì àlà fúlàní tí mo ní lọ́dọ̀ lágbájá mo gbà á padà àkọ́sùtòhò wàhálà hádà yakúnù kọ́ lọ́rọ́ fi ó ka ìláyà tafsiran lítàwáfì. ke èmi ọ̀pá ọ̀hún ẹ̀yìn èmi ọ̀gbà ẹ̀mí rẹ̀ yẹn ajẹ́kẹ́rọ́ ẹ̀ọ́ka ìláyà àlàyé ló jẹ́ fún ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba ọ̀pá yóò dẹ̀ gbé ẹ̀mí rẹ̀ lọ́sọ̀dọ̀ rẹ̀ wọ́n ní wà Ibn Ibn kan ó mú wá kan wá àwọn àní Ibn Abbas látọ̀dọ̀ Abdullahi Ibn Abbas wípé nke mi ọlọ́wọ́ bá mo tọ́ àfíríkà ìyẹn pa ọ́ ní ìtumọ̀ rẹ̀ wọ́n ní ibùnú kẹsí ẹ̀ àwọn afáàzì àrí ní sọ̀rọ̀ o tafsiru tí ó jẹ́ wípé majmu'a min al-ulama tí majmu'a al-buhuth al-islamiyya ní azari ṣe tí wọ́n ṣe ìṣọ́rọ́fù lé lórí ni wọ́n sọ̀rọ̀ wọ́n ní kí al-hafidh ibùnú kẹsí ó mú ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ ibùnú abbas pọ́sọ kí mùmí tó kárí wọ́n ní walakin hadha an-naqlu ṣùgbọ́n nákìlù yìí tó mú wá látọ̀dọ̀ ìmọ̀ àárídùn ó tako ma sanazkuru hominal ahadisi àjáàlà alábàkọ́ ìhí ìlà áhìrì zaman ó tako àwọn ahadisi tó wá kíkà níbi wà wá iṣẹ́ ọmọ ẹ̀bẹ̀ títí di kan ìgbà ni tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ títà bí bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe hujja tí mo khalafa bá ti wà mẹ́ lọ́dọ̀ rẹ̀ ti khalafa èrí sọ̀rọ̀ bí táyé àgbọ̀rọ̀ Ibn Abbas dànù èrí lálọ́ àwọn fásitì àníyàn sọ̀rọ̀ ẹjẹ́ máa kà á lọ kọ́rọ̀ mi lè yé dáadáa kọ́mọ́dàbí ẹni pé mò ń ṣàfikún wàbí qawlihi ta'ala kódà ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tí ibùn kẹsí ìlọgbà alátọ̀dọ̀ ibùn Abbas yẹn á já padà pẹ̀lú ntọ́lọ́nsọ́nù alukur'ani wípé wa in min ahlil kitaabi kò sẹ́nìkan nù onítìrà illa la yu'minanna bihi qabla mawti àyàfi kí wọ́n gbà á jọ síwájú kó tó kú wọ́n ní wa hadha al-wa'du àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe yìí lam yatahaqqaq fainal yahuda nítorí pé àwọn yahudi wà áṣfàrọ̀ náà sàfàwọn tó pọ̀ jù ní àwọn èèyàn lámú yóò mẹ́nu bí wọn tí ìgbà náà bí sáàgbọ́ wàzálìkà yàdúlù àlà annahu láyàzálù hayya ẹ máa jọ nǹkan wàzálìkà yàdúlù àlà annahu láyàzálù hayya eléyìí túmọ̀ sí kó sì wà ní alààyè wàsàyàzọ́lù kàzálìkà yóò sì rí mẹ́ ní alààyè hatta yu'mina bihi jami'un nasi qabla mawtihi títí tí gbogbo èèyàn ó fi gbàgbọ́ síwájú kó tó kú tahqiqan li wa'dillahi ta'ala láti lè fi ìdí àdéhùn ọlọ́run ọba ọba tó láre gárin lẹ̀ torí pé ọlọ́run ọba ò ní yapa àdéhùn rẹ̀ ẹ tún máa gbọ́n tí wọ́n sọ wọ́n ní wa sayakunu dhalika akhira zaman eléyìí ó ní ìkànnì ìgbà ẹ tún wá máa gbọ́ wọ́n ní ọ̀rọ̀ Ibn Abbas ẹ mọ́gbàrá ilé o ní tí wọ́n fi tì sí ibùnà àbáṣin ẹ̀wọ́n gbára léwu torí wípé ọ̀rọ̀ yẹn ọ̀ lálàáfíà àdọ́dọ̀ rẹ̀ wọ́n ní kàmá annahu mu'aridun bima sahha naqluhu alibin abbasin torí pọ́ takun tó lálàáfíà sahha naqluhu ẹ̀rí pé alákọ̀ọ́kọ́ wọn ni wọ́n ṣe nákùlẹ̀ látọ̀dẹ̀ wọn sọ pé lálàáfíà ìyẹn ò lálàáfíà èmi kọ́ mọ̀ ń sọ bẹ́ẹ̀ o majmu'atun min al tí wọ́n ti dá fáájà rí wọ́n ní kàmá annahu mu'aridun bima sahha naqluhu an ibn abbas min annahu rufi'a min ghayri wafati ó fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ ibn abbas wípé wọ́n gbẹ̀gùn kè lọ láì ṣe kókú kókú àwọn afáàjà rí ní sọ̀rọ̀ yìí kìí sáàlù súnà kan nàìjíríà àbáwọn náà ò tún mọ kéwú mọ́ ni tájà rí náà wọn ò tún mọ kéwú lájà rí náà mọ́júmọ́ wòlùbọ̀ hosan islamiyya ní azari wọn àwọn tó wà ń bẹ́ẹ̀ náà tún magdán tó ṣe ìṣọ́rọ́ kìí sọ̀rọ̀ pé nìkan tu mọ́júmọ́ àtúmínà ulama ló tu sẹ́ǹkẹ́ kálẹ̀ nìkan ló tu wọ́n ní sáàdì tiẹ̀ nu. ṣùgbọ́n mọ́júmọ́ àtúmínà ulama ló tu tálákọ̀ọ́kọ́ tí mustapha marọ́gì tu sáàdì tiẹ̀ ní sọ kọ́ yìí ṣe sáàdì àwọn afáàzárì ni torí tó bá ṣe pé mọ́júmọ́ wòlùbọ̀ hosan islamiyya ní azari tí n tẹ́ ń bá kọ́ kẹ́kẹ́ sí tafsir tí ọ̀ bá ti wọn mọ́ yọkù tàbí kí wọ́n má tẹ wani wa'ala haza ya kunu qawluhu ta'ala wa rafi'uka ilayya muraduhu rafi'uka hayyan biduni wafati wọ́n tún làmọ́lẹ̀ pọnyanwó pọnyanwó bẹ́ẹ̀ wọn náà ti ní. nke ajákin tó lọ ń gbà lérò pẹ̀lú ilayya ni wípé rafi'uka hayya ìgbì ọgùn wafati tó ní kú. wọ́n tún tẹ̀síwájú wọ́n nínú ta fi ṣèrí fún ta kì ti pa àkàntú pẹ̀lú agbárí o ẹ̀rí rẹ̀ wọ̀yẹ́ ṣáàdù láhù wọ́n tún fi ṣàrọ̀kọ́ yìí wọ́n tún fi sí wọ́n ní kẹ́ wàlẹ̀ nùzúlì yìí àkìrò zaman pé yóò sọ̀kalẹ̀ níkànnì ìgbà máa rọ̀ wá hol ìmáàmù mùsùlùmù ní tí máàmù mùsùlùmù gbà wá àni àbí ìhọ̀rọ̀ ìrọ̀ta mo sáà mọ̀ pé bùkọ́rí lọ̀ta wáyé lògbé mùsùlùmù jọta ṣùgbọ́n yóò lè ti ní kíkọ́ lọ sánú àbúrò ra wa ni o ṣùgbọ́n àfáàjà rí òòrí àbúrò rẹ̀ àtọ́ mọ́ kí wù yàwújí tí ó mọ́rún yẹ gbàtì ọlọ́mọ ọ̀sánù àdánwò mọ́ wà dé o àwọn àfáàjà rí òòrí yùn wọn kí ó débẹ̀ o gbogbo àwọn tí wọ́n ń mójútó mọ́júmọ́ òyìnbó ṣọ́sìn ìsìlámíyà ní àjà rí wọn rí yùn gbogbo àwọn àfáàjà bá sì fi ọkọ̀ wọn yìí lè ṣe ọkọ̀ ọdún wọn ìwọ náà yìí lọ wọ fún ara rẹ̀ wípé anábíwá muhammad sallallahu alaihi wa sallam sọ pé wàláhì mọ̀fọ́lọ́wọ̀n bá búra anábì tún mọ̀fọ́lọ́wọ̀n búra layanzi lánàbínú maryam hakaman àjìlá ibùnú maryam ó padà sọ̀kalẹ̀ tí ó wà dé adájọ́ tí ó sì tó ní lórí àwọn ènìyàn ẹ wo wọn ka hadith yẹn ẹjẹ tẹ́ẹ̀fí ń lọ́ọ̀rọ̀ yìí lọ́rùn wọ́n tún ánsà ẹ̀ òun náà ni pé tọ́bá sọ̀kalẹ̀ kí ní bọ̀ wá ṣe àwọn àfáàṣẹ àrísọ tí ń bọ̀ wá ṣe o èmi kọ́ o ẹ lọ kà ń bẹ́ o àwọn àfáàṣẹ àrí wọ́n sọ tí ń bọ̀ wá ṣe wọ́n ní wala yanzilu Isa bi shar'in jadidin ànábì Isa ò ní sọ̀kalẹ̀ kò ní mú ṣẹ̀rí àtuntun wá o tó ṣẹ́rí àtànà yóò wá fi pa ṣẹ̀rí àti wà wá mùsùlùmí rẹ̀ rárá bali yanzilu mujaddida lima jarasa minha ṣùgbọ́n yóò wá sọ́dọ̀tún yóò wá ṣàtúnṣe àwọn nǹkan tó ti fẹ́ máa parun tó ti fẹ́ máa dóòbù nínú ṣẹ̀ríà islam muttabi'an laha ń lo náà tẹ̀lé kama fi sahihi muslimin jẹ́bọ̀ yìí tó wà ní sahihu muslim an abi hurairah látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà bó lọ̀rọ̀ yóò ti rí ìdá ounzila fi ibùnú mariam nígbà tó tó láàrẹ́ gaba sọ ibùnú Maryam kalẹ̀ láàrin ẹ wá máa wá ìmáàmù kùn mẹ́ǹkùn ṣùgbọ́n ìmáàmù yín ara yín ni ó kò ní wá sí lè máàmù lè lórí ó clear kò bá jíjẹ́ òpin ànẹ́bí ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kò bá jẹ́ torí pé kò mú wa òun náà tún lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì sì ti ní ana sayyidu waladi Adam wala fakhar ṣé isa ọmọ wọlé àmì ìjọ ara wọn waladi Adam àbí bí ò tẹ̀ ní bàbá ìyá rẹ̀ tí bá lọ ọmọ Adam náà ni ìtara ọ̀rọ̀ yẹn tẹ̀síwájú ọ ẹ máa gbọ́ ẹjẹ́ ń sáré fẹ́lẹ́ ìkún kí n tó bọ́ sí ibi nǹkan mi. wà bí màá náwó sayanzi lọ àkẹrọ zàmà ìgbà tó wá jẹ́ pé a ti fi nílẹ̀ báyìí pé yóò sọ̀kalẹ̀ nìkan ìgbà fala budda annahu yabqa hayya dandan ni àjẹ́ pé yóò máa wà ní abẹ̀mí alààyè ìlàhíìnì yanzilu títí dásìkò ìgbà tí ó fi sọ̀kalẹ̀ wa yuballighu shar'a ar-rasuli muhammadin sallallahu alaihi wasallam tí ó dẹ̀ wá ṣe tabligu òfin ẹ̀sán náà bá muhammad sallallahu alaihi wasallam idh law mata qabla dhalika torí pé tó bá kú before ọ̀gbà yẹn làkàna nuzuluhu hadha ba'san lahu fi dunya tó bá yẹ pé ó kú ọlọ́run bó wà gbé dìde ni ajẹ́kọ́ lọ́n gbé dìde lẹ́yìn ikú nílé ayé nù wàlá ba'sa illa fil akhirah kò dẹ̀ sí gbé dìde lẹ́yìn ikú àfi lọ́jọ́ gbèlè àfi lọ́run ló kù kama dalla alayhi al-kitabu wa sunna ẹ̀ tó jọ táwọn afáàsọ àrísọ wọ́n ní bí tí ọlọ́run ṣe tọ́ka sí wá wa sunna àti sunna níbi Muhammad sallallahu alaihi wasallam àwọn ará azẹ́ àríwọ̀ yẹn ṣe ọ̀tá súnnà ọ̀tá súnnà ìtọ́bá sì hàn nínú sí wọn nínú òdodo oní wọ́n tẹ̀lé yẹ́ lè má gbà tí wọ́n níbi àwọn sáǹdì wọn mí tá a bá ró òdodo tó bá jẹ́ bí kìtàbù wà súnnà náà láfi takò wọn ìjọ tí wọ́n bá sọ tó bá kìtàbù wà súnnà mú kì í sọ̀rọ̀ àgbá ilé yẹn máa sọ èmi expect àwọn tí wọ́n fẹ́ máa takẹ́ òkè ní kan wá lé tẹ̀síìrù kalẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ látòrí tọ́bárí kan tó gba àwọn tàfàṣì òtí kí wọ́n máa kà jáde nínú ọ̀kọ̀ọ̀kan wọn bí gbogbo wọn ṣe sọ wípé ànábì èyí sọ̀rọ̀ ní padà wá mọ́ àti pòtìkù sí àgbọn tó yẹ kán ṣe gbogbo wọ́n dà kẹ́yìn. ṣùgbọ́n kí ẹ̀kẹ́ máa sọ̀rọ̀ lẹ́nu kí wọ́n máa sọ fún kí nǹkan báyìí bẹ́ẹ̀ nu tíra kó máa takò kó máa lọ ka kó máa wá nu tíra kó lọ máa wá kí ni òun ó fi sọ̀pọ̀tì irọ́ tó ń pa òdodo tí ẹnu tíra kó máa fi pamọ́ kì í ṣe wà mùsùlùmí nìyẹn kì í dẹ̀ ṣe ìwà ẹni tí ìrìnà kan ọlọ́run ṣẹ́rí kẹ́kẹ́ wá ń bẹ tí màá fi kún tí màá fi bẹ̀yìn ẹnìkan bẹ nínú àwọn àgbààfà azari tó ti lọ kò sẹ́ni tí ó lóun ọmọ wọn àgbààfà ni wọ́n ní gbogbo ilé ayé lẹ́yìn ìgbà náà ni pé yàtọ̀ sí kí wọ́n jẹ́ àgbààfà ní gbogbo ilé ayé wọ́n tún wá jẹ́ specialist níbi tafsir specialist ni wọ́n níbi tafsir káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti máa ń pè wọ́n dá sí tó bá dìbò ọ̀rọ̀ tafsir àgbààfà ni wọ́n ó ní Muhammad Sayyid Tanfawi tani ọlọ́wọ́n ọmọ Tantawi Muhammad Sayyid Tantawi ẹni tí a ń sọ yìí tẹ́ ẹ bá ti rí tafsiru tiwọn náà tafsiru wọn náà lọ wà Muhammad Sayyid Tantawi wá tafsiru wọn mujalladu fifteen wà tọba awakọ́sẹ́ yẹn báyìí tọ́ àpáyànpáyàn kí tọ́ba náà mufti diyari al mufti diyari òun ni mufti gbogbo ìlú misra sheikhul azari ni bàbá yìí sheikhul azari òun ni bàbá ilé àgbàfáà ni wọ́n sì jẹ́ sheikhul azari láti 1996 títí di 2010 so àfáà ti rí sẹ́ǹsì dáadáa àwọn mustapha amarogi tí wọ́n ń sọ náà ìṣẹ́jẹ́ pé àfáà jọun náà ni wọ́n o 1950 kìíní kan nǹkan kan ní àpò bẹ́ẹ̀ 1954 òun ni Ahmed Mustapha Morogi kú Muhammad Mustapha Morogi bẹ́ẹ̀ 1940 kìíní kan bẹ́ẹ̀ 46 or something like that so but me, màmá lé emphasis lórí yẹn nítorí pé òun gangan kọ́ nǹkan tó pàtàkì Muhammad Sayyid Tantawi níwá tó ń bẹ lẹ́yìn tafsir wọn yìí mufti diyari al-Misriya ń bẹ lẹ́yìn tafsir yẹn bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ sheikul Azhar tí ọmọ pé lèyàn clear bound káwá gbọ́n tí wọ́n sọ nínú tafsiru wọn alìwàṣíkò ní tafsiru wọn náà lójú sọ pé alìwàṣíkò tí màá sọ̀rọ̀ ń pa rẹ̀ méjì òun lẹ́lẹ́kejì nígbà tí wọ́n ń tú àyà yìí tí wọ́n ń tú àyà yìí wọ́n ní haka subhanahu ba'da madahiri qudratihi lẹ́yìn ìgbà nípa àwọn ibi tí a ti rí tó ti ṣe àfihàn agbára rẹ̀ lè ábùdìhì Ìsá fún ẹrúsìn rẹ̀ kìí sọ mẹ́ẹ̀ kìí sì sọ lọ́hùn ànábì Ìsá alayhi salam wàhìláàníhì lè àdá ìhì àti bọ́ọ̀lù ọ̀hún ṣe dójú ti tó sì yẹpẹrẹ àwọn ọ̀tá rẹ̀ fàkọ́ọ́lá tààlà ọlọ́run sọ pé ìkọ́ọ́lá lọ́hùn ya Ìsá ìgbà tó sọ pé rẹ̀ Ìsá inni ẹ̀ wárọ̀ fi ẹ̀wùká ìlàyà máa dẹ̀ gbé ọgùn kè wá sọ́dọ̀ mi wọ́n ní wà nílẹ̀ ìlàmáyé fi tafsir hadhi al-ayati al-karima aqwalun kathira ọ̀rọ̀ táwọn àfáà sọ lórí tafsir àyà yìí ọ̀pọ̀ gan sẹ́wọ̀n kí mo sọ pé specialist làwọn àfáà àtàlákọ̀ọ́kọ́ Ahmed ni tafsir rẹ̀ bóyá kárí sọ pé àfọ́ ńlọ́gà rẹ̀ tafsir lọ́gọ̀ kìí ṣe àtàbṣírù bil ma'thur àáfà eléyìí àti tàbṣírù lóga o àti asa gbogbo ẹ̀ làwọn akọ́pọ̀ torí pé specialist làwọn bí tàbṣírù àgbà páàsì ni wọn wọn kìí sì ṣẹgbẹ́ Ahmed Mustapha Marogi níbi ìmà níbi nǹkan tó wà níbi ipò tí wọ́n dé náà ọjọ́ ìrìsì ẹ dákun wọ́n ní ọ̀rọ̀ tó wà ń bẹ pọ̀ ṣé nǹkan méjìlá fún àtọ̀hún dákọ̀ àwọn lọ́rọ̀ yẹn pọ̀ àṣàrò ha kọ̀wé láàánì bọ̀ méjì ló gbajúmọ̀ méjì tí Ahmed Mustapha Morogi ń sọ̀rọ̀ torí ké méjì lọ gbajúmọ̀ ní ojú ń lọ specialist ní awalu alákọ̀ọ́kọ́ Wahuwa alákọ̀ọ́kọ́ yìí Jomuhuri majority àwọn ọ̀rọ̀ wọn nù majority àwọn ọ̀rọ̀ wọn nù àwọn nínú òwòye tí wọn anna na inni mutawaffika wa rafi'uka ilayya èmi ọlọ́run ọba ìgbẹ̀mí ẹ̀ yìí sì gbé ọgùn ìkẹ́ wá sọ́dọ̀ mi àìkọ́ biduka kí mú ọ kúrò lórí ilẹ̀ wa ila sama ìgbé ọgùn kẹ́ wá sí sámà bìjásàdíkà pẹ̀lú ara rẹ̀ wárò ìkà àtẹ̀mí ẹ̀ sáǹdì ta ni wọ́n pè sáǹdì ọ̀tọ̀ntọ́ wí ní ṣùgbọ́n sáàdì ta ni wọ́n pe ọ̀rọ̀ tí mo kà yìí jùmúrù ọlámà majority àwọn àfẹ́sù wáyé tá a fi tí majority sọ tá a fi lẹ̀ kì í sáà fáàlù súnà kankan ní nàìjíríà ní sọ̀rọ̀ yìí o sheikh lazari ní sọ̀rọ̀ o ó ṣe fẹ̀rífáyì o tí èèyàn bá gbọ́rọ̀ tèmi tí mo ń sọ yìí fi kò ní ìdí àwọn tí mo sọ yìí ni ó di bọ́ǹkì mo sapá tínrín mo ṣẹ̀ṣẹ̀ gúngún mo kan tó ewu ara orin irun kúnkún ó ṣe gúngún ó ẹnu jíjẹ mi jojo bí ẹṣẹ bá bí ìyẹn kọ́ là ń mi ń sọ nítawọn afọ àtẹ ẹni wọn ọ̀sọ́ bẹ́ẹ̀ ń sọ lèmi ń sọ ẹ̀jẹ̀ kí lágbàdẹ ti ń sọ̀rọ̀ yẹn kò sí tó kàn gbàdẹ torí pé fàámà zabadu ọdọọdọ òsì ẹ̀kọ́ lè já alhaqu wọ́n sọ àkọ́ al-batil ṣùgbọ́n ẹnu táà bá ṣẹlẹ̀ yìí náà káwa náà má kọ̀ sínú ẹni tí ń fi òdodo tọ́lọ́run fi máa hàn pamọ́ kí ẹ̀ mọ́ àní nípa nínú wáyìd ìlérí ìyà ọlọ́mọ jàjẹrà àti pé káwọn èèyàn kọ̀ọ̀kan náà lè rí wípé àwọn èèyàn yìí àṣẹlẹ̀tàn ni wọ́n àṣọkùrọ̀ ni wọ́n tí a bá lé àwọn ẹjí mọ̀ tí wọ́n ní mọ̀ tọ́ra ṣe àyè a ti sọ̀rọ̀ mọ̀jùmọ́ àtúnmílẹ̀ lọ́lọ́mọ́ ní ìsìn ìṣẹ́kùlẹ̀ azari là ń sọ̀rọ̀ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ máa kà lọ. wọ́n ní wàrọ́fẹ́ ọkà ilẹ̀ sàmá ibi jásàdí ka wà rúwẹ́ ká lè tàṣtàwùsì àhàbọ̀ kàmínà ìhàyà ti hunak kó lè jẹ́ wípé gbogbo ń tó jẹ́ pín tiẹ̀ nínú ayé ó lọ gbà pé ńgbà tí bá gbé ọ sọ́dọ̀ mi. ẹ máa wo wọ́n ní wà aṣáàbù hádà rọ̀ àyè àwọn tí wọ́n ní ráàyù yìí tí wọ́n tú àyà yìí báyìí la yufassiruna at-tawaffi bil-mawt mutawafika àwọn ètò síkú ètò síkú wa innama yaquluna tí wọ́n máa ń sọ ni wípé nínú èdè lárúbáwá ma'nahu akhadhu ash-shay'i tamman wàfíà wọ́n ní pé kéèyàn gba nǹkan kó pé pérépéré tó bá rí bẹ́ẹ̀ ìtumọ̀ famana mutawafika akhidhuka wàfíà bi ruhika ní mọ̀ tó ṣe wípé ìṣẹ̀dá rẹ̀ ó pé ẹ̀mí rẹ̀ ó pé wàjá sàdíkà ara rẹ̀ náà ó pé. wàrọ̀ fi òkè ìláyà wàrọ̀ fi òkè ìlà mọ̀hálì kàrọ̀ ọmọ tí fi sàmà ààyè ibi tí mi ọlọ́run bó ti pọ́n ọ ní sánmà ni mò ń mú ọ lọ wọ́n ní falẹ̀ àtúfò àtúfò tó wà ń bẹ̀ yẹn wáwò láti yẹ ìtẹ̀sí láti ṣàlàyé ni ìké mútà wà fí ká o wà rọ́ọ̀fì ẹ̀wọ́kà ìké rọ́ọ̀fì ẹ̀wọ́kà yẹn ń ṣe àlàyé mútà wà fí ká ìké kì í ṣe ikú ọlọ́run sì fi ẹ̀mí ẹ̀ láti lè bá gbé láti lè bá gbé kòkè lọ́nà. ẹ máa gbọ́ o wọ́n tún wá sọ̀pọ̀tì ẹ̀ pẹ̀lú èdè lárúbáwá wọ́n ní yòókọ́ọ̀lù nínú èdè lárúbáwá lárúbáwá làwọn ti ń sọ̀rọ̀ ìwé ṣe yorùbá àfáàṣẹ àrísì ni wọn àwọn amakiw dáadáa fara sàwọ́dí ọba amakiw aráṣẹ àrí máa amakiw. wọ́n ní wà fáyìtù fúlànà haqqahu tí lárúbáwá bá sọ pé wà fáyìtù fúlànà haqqahu ìtumọ̀ rẹ̀ ni àtọ́yìntòho ìyáhù àfihà mo fún pé fàṣtàwòfáàhù wọ́tàwòfáàhù àì àkọ́dàhù kàmìlà àì àkọ́dàhù tàwòfáàhù òmù nínú èdè lárúbáwá gẹ́gẹ́ lóga ni a tú o pé ìtumọ̀ rẹ̀ nu wáyìí tá a sọ wípé kò túmọ̀ ní tó tún ní èdè lárúbáwá táwa túmọ̀ mí fún tó sì jẹ́ wípé kọ̀rí náà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń sọ pé nǹkan ní àgbàlẹ́ o torí pé rọ́ọ̀fẹ̀ ó kà yẹn ó ti gbá ká tú mọ́tàwá fi kàṣẹ́kù ó ti dára nù. bí bẹ́ẹ̀ kọ́ ta lọ́lọ́rọ̀ gbẹ̀mí ẹ̀ tó fi wáá dáyìn sọ fún èyí sá ta lọ́lọ́rọ̀ gbẹ̀mí ẹ̀ ta lẹ̀ mí ògùn kí lọ. tá bá sọ pé mi ni so ajẹ́ pé kì í ṣe kò sí sùn sí àkọ ẹ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ń kà wọ́n ní kọ́ ọ̀làlẹ̀ kò tóbi báwọn àfa ẹ̀sìn tí ò bá ní sọ̀yàn kéèyàn tó lè dàgbà dàgbà dàgbà débi ìmọ̀dé pé yóò di sẹ́kọ̀lì azari àwọn àtàǹsọ̀ wọ́n recognize wọn ní anywhere in the world including Saudi Arabia ṣé àdáfọ̀ ní tẹ̀síìrù ni wọn kọ́dà àwọn fan price ni àìmọye nǹkan mi ìfẹ́ sọ̀rọ̀ lọ bẹ̀rẹ̀ lọ títí táwọn ká sọ̀rọ̀ nípa Sheikh Sayyid Tantawi Muhammad Sayyid Tantawi àdáfà ni wọ́n fi làálàmì kò lè ní gbogbo àgbáyé ẹ dákun mufti diyari musulmiya ni sọ̀rọ̀ ẹ dákun wọ́n ní kọ́ lẹ́nu kò tóbi wọ́n ń kó ti àfa wọ́n ń kó ti onítẹ̀fẹ́sì ibi tí wọ́n fẹ́ lò mẹ́nu wọ́n àkàn máa sọ̀rọ̀ tara wọn àwọn afáàṣẹ àríta àkọ́kọ́ ta kọ̀rọ̀ bí wọ́n ṣe pọ̀ tó wọ́n kó ti ibùdó kẹfì rẹ̀ nákùlù rẹ̀ tí ò lálàáfíà wọ́n ṣe rọ́dù fún síbẹ̀ náà ibẹ̀ kọ́ níbí iná Muhammad sẹ́yìn tọ̀ntọ́ wí ń kó ti kúrútù ní ẹ máa dán jọ́n sọ̀rọ̀ wọ́n ní kọ́wọ́lẹ̀ alhassanu alhassan albasiri tàbí yìí ni ó múlẹ̀ òpé lẹ́yìn yìí sọmọ kéwù yahudi wọ́bùnà jùrẹ́yìí àgbà afáà ló ná wọ́n ní máa nà mọ̀tàwàfíkà ìtumọ̀ mọ̀tàwàfíkà ni pé kọ́ọ̀bì dúkà ń ṣiṣẹ́ mi ń gbẹ̀mí ẹ̀ wà rọ́ọ̀fì ọkọ̀ ilẹ̀ sàmà ìgbé ọgùn kìlọ̀ sánmà lọ ẹ̀jẹ̀ ń sọ kárí rẹ̀ fún wa ó wà interesting mi ń gọ́ ìrìmọ̀ òtì ni mìngọ́ irí mọ́ọ̀tì láìkú ẹ̀dákọ́ sánà ìbá sí rí sọ̀rọ̀ àwọn àmọ́ ẹ̀dákọ́ Mustapha Mustapha ta ló fi ọ̀rọ̀ tí ti sí sẹ́kù lájáàrí ní sọ̀rọ̀ ilé sọ pé alásánà ìbá ló sọ ilẹ̀ ni tàwa fáìtù máàlì min fúlàní kọ̀bàbòhò ẹ̀tọ́ wọ́n tó fi lọ́gà sọpọ́tì tàwa fáìtù máàlì min fúlàní owó mi ti ń bẹ lọ́dọ̀ lágbájá bó bá sì ní tí mo ní lọ́dọ̀ lágbájá tá a bá sẹpẹ́rẹ́tì máa ti láàmù tó jára fi jẹ́rìkó nínú kọjá máàlì owó mi tàbí máàlì ohun tí mo ní lọ́dọ̀ lágbájá mo gbà tó pé wọ́n ní wàá amẹ̀lẹ̀kọ́ wọ́n fáyín ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ta ní sọ̀rọ̀ ń bì tọ̀ntọ́wí Muhammad Sayyid tọ̀ntọ́wí mufti diyar al-Misriya wọ́n ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wa huwa qawlu killatin minal ulama wa huwa qawlu killatin minal ulama àwọn kéré àwọn tíntín àwọn díẹ̀ náà àfáà ní sọ bẹ́ẹ̀ fayarọ ashabuhu àwọn sọ yìí kí a nà máa na inni mutawafika wa rafi'uka ilayya wọ́n ní túmọ̀ rẹ̀ ni mùmí túkà ìyẹn pa ọ́ tẹ́mi ọlọ́run bá wá pọ̀ ọ́ láyé tán wàárọ̀ fẹ́wò máa ń zì látàkà àwọn wàárọ̀ fẹ́wò máa ń zì látìkà lẹ́yìn ìgbà náà yìí gbé ipò rẹ̀ ga wàrú híkà àtẹ̀mí rẹ̀ ìlà màhálí kàrọ́ọ̀màtì lọ síbi ààyè bí tẹ́mi ọlọ́run tẹ̀ pọ́n ọlé pàmàkọ́rí màláìkàtì lọ sí ààyè àwọn màláìkà mi kàmá tó rufa arwahul anbiya'i ilayhi subhana gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń gbé ẹ̀mí àwọn ànábì ọlọ́run lọ́sọ̀dọ̀ ọlọ́run bọ̀ bàtàlá rẹ̀ wọ́n ní ẹ wá máa gbọ́ kọ́mẹ́ǹtì Sheikh al-Azhar mufti dirari al-Misriya Muhammad Sayyid Tonton wọ́n ní fa anta taro ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ wàá rí wípé anna ashab hadha ar-ra'yi àwọn tí wọ́n ní ráàyò yìí yufassiruna at-tawaffi bil-imata lọ́dọ̀ tí wọ́n múta wà fi kàyẹ̀ wọ́n ń tu síkú wẹ̀yàkùnlónà iná haza tafsir wọ́n tún wá ń kílìmù wípé tafsiru àwọn yóò zọ́hírù òun lọ́hàn níbi ìtumọ̀ kẹ́lìmọ̀ yẹn wọ́n fásirúnà tí wọ́n bá tún sọ túmọ̀ wọ́n ni wà rọ́fẹ̀ẹ́ ká ìlàyà bí máàna rọ́fẹ̀ẹ́ rọ́ọ̀hì ila sama wọ́n ní túmọ̀ rẹ̀ ní gbígbé ẹ̀mí gúnkẹ̀ lọ sí sama ay anna lọ́dọ̀ wọn wọ́n ní pé dájúdájú ọlọ́run bàbá tó láàrin kakọ́ ịsa fà ìsá ó ti pàná mi ìsá kama yàtàwọ́ fàlì ànfọ́sá kò làhà kí gba gbogbo ẹ̀mí àwọn èèyàn tó kù náà tàbí gbogbo ẹ̀mí tọ́lọ̀ ti gbẹ̀mí ẹ̀ wàrọ́fà àrùhàhù ilayhi ó gbé ẹ̀mí ẹ̀ gòkè lọ́sọ̀dọ̀ rẹ̀ máa wọ́n ní wàlẹ́dì tẹ́sìkónù ilé ìhìn nọ́ọ̀sù ìtẹ́mi wá balẹ̀ sí wọ́n ní tí ẹ̀mí balẹ̀ sí ẹ̀mí tí wọ́n tẹ̀ sí ìrò méjì wá wọ́n lọ́pọ̀ ṣùgbọ́n méjì yẹn ló gbajúmọ̀ jù ṣùgbọ́n nínú méjì yìí o àwọn majority lọ́sọ̀ kan ẹlẹ́kejì àwọn kan díẹ̀ ni a sọ ṣùgbọ́n ilé ìtẹ́mi balẹ̀ sí huwa alqawlu awwalu huwa alqawlu awwalu òun ni kọ́ọ̀lù alákọ̀ọ́kọ́ òun lèmi balẹ̀ sí. wọ́n ní ẹ̀mí tó wá balẹ̀ sí yẹn wọ́n wá dákẹ́bẹ̀ wọ́n nílé òmùrè kìí ṣe pé àkànlẹ́mí balẹ̀ sí torí ìfẹ́ nù o nítorí àwọn kankan tó sọpọ́ọ̀tì one alákọ̀ọ́kọ́ alakọọkọ. qawlahu ta'ala fi surati ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọnu pé wọ́n pa kọ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn yóò fi ìlú a ṣe rí àǹfààní mú ń bẹ̀ wípé anna rọ́fà ìgbégùnkè tọ́lọ̀ ń gbé ànábì Ìsá gùnkè káànà bí jísìmì Ìsá wàrú àhìhì wọ́n ní ara yẹn imply wípé pẹ̀lú ara rẹ̀ àti ẹ̀mí rẹ̀ ṣé kò lásán rẹ̀ nìsan. lè anna ìdọ̀rọ̀ọ̀bà lóga ni o lójú alamọ́tí ń jẹ́ ìdọ̀rọ̀ọ̀bù nínú bàlábọ̀ so báyìí yẹn ṣe ń pé ìdọ̀rọ̀ọ̀bù méjì sí ni ìdọ́rọ́bù tẹ́lẹ̀ ìbùtọ́ọ́lì ni ọlọ́run ṣe ìbùtọ́ọ́lù kan láwọn pa olóńgbègùn kí lọ. lẹ́yìn ìdọ́rọ́bà mọ̀kọ́bìlà kọ́tìlì mo mú ìdọ́rọ́bù wá as opposite fún kípa fún kíkan má gbélébò alẹ́sẹ̀ arọ ọ̀dúnwò eré tí wọ́n gbà lérò wọ́n záà mú ṣoṣo làwọn tí wọ́n dẹ̀rù pé wáyé ó ṣẹlẹ̀ wọ́lá yẹsẹ̀ ẹ̀hìn wọ́n ní ìdọ́rọ́bù yẹn ìdàkejì ẹni nígbà tó ti jẹ́ ìkàkejì rẹ̀ ajẹ́ pé tó yẹ bá wà láyẹ̀ ṣe ọmọkọ́ bìrà láhùnmá a lè sọ wípé a lè fi ṣe pípa àti kíkan má jẹ lébu yẹn a lè fi gbígbé ẹ̀mí rẹ̀ lásán gòkè lọ sí opposite lẹ́ánà rọ́fà àbí rúhì ẹ̀wọ̀n jọ lẹ́ánà rọ́fà àbí rúhì kí fi ẹ̀mí gbéyàn lọ́sọ̀dọ̀ ọlọ́run yàjú zu anyẹ̀jítẹ́mi àmà àhúmà ó lè ṣẹlẹ̀ náà pẹ̀lú pé wọ́n pa wọ́n sì kàn wá gbèlébù tí wọ́n bá pàṣẹ ìbọn náà lẹ́mí rẹ̀ ọlọ́ ìwà náà bí ọlọ́ni tí wọ́n bá kàn bá jẹ́ lébùtó kú bẹ̀ sẹ́mi rẹ̀ ọlọ́ sọ́dọ̀ ọlọ́run àbí òní lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fi bálí gbá méjèèjì dànù kò yé báyìí nìsín tí a gbọ́ nǹkan tí mò ń sọ yé ni pé wà máa kọ́ta lóhu yẹ̀kíyàn wọn àpá dájúdájú bá lọ́rọ̀ fáàhù lọ́hù ilé yìí ó sì lọ́rọ̀ torí pé méjèèjì lẹ́yìn imply pé ọlọ́run gbé ẹ̀mí rẹ̀ gòkè lọ ó sì fara rẹ̀ lẹ̀ sílẹ̀ so ìgbà tọ́lọ̀ bàbá ti lè fi bálí gbà dànù yẹn ó túmọ̀ sí wípé kò pọ́síbù ká tó wá ní tọ́lọ̀ tó sọ lẹ́yìn rẹ̀ náà tó túmọ̀ ọ̀rọ̀ tó ti ṣáájú kí wá ní gbọ́rọ̀ yẹn dànù sí kí ìmọ̀ bóyá analogy yẹn ó yé wa ọlọ́run kó bá sọ bàbá yẹn lẹ́sùn dáadáa ọlọ́run jẹ́ kó bá ṣàforíjì kọ́pọ̀ fún wọn ọlọ́run kó bá ẹ̀bọ̀n wa mọ̀ gbọ́ wọ́n ní wà máa dá àmọ̀ rọ́sọ̀ nígbà tó ti wá jẹ́ pé àrọ́fò òbí ọ̀rọ̀ mo ti ta ibẹ̀ yẹn lára ó náà ni láyà ṣe ṣùgbọ́n kọ́ bílà ńláhùmá kò pọ́sibù ká ló ní ìtọ́lọ́ ń gbà lérò nídàkejì méjèèjì ìbàn tó bá rí bẹ̀ yakúnù lè mú ta ayé nù ìtọ́jọ́ ra yàn kéèyàn gbàgbọ́ tí ò sí èméjì ń bẹ̀ anel mọ̀kọ́bí ọ́pọ́sìtì pínká pákẹ́kàn má gbélébù ó wà rọ̀rọ̀ fẹ́ ó bèrè jásádì òrùwọ̀ ó ní gbígbé fòkè lọ pẹ̀lú ara tẹ̀mí. ṣe ẹ dákun mo rò pé lẹ́yìn clear bá point one ti Muhammad Sayyid Tantawi tí wọ́n mú wà ní fi ṣe. ẹlẹ́ẹ̀kejì ẹ máa gbọ́ point two ọ ẹlẹ́ẹ̀kejì Muhammad Sayyid Tantawi ní sọ̀rọ̀ o wọ́n ní anna ahadisa muta'addida àwọn hadithi wọ́n wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan balagot ẹ dákun mo fẹ́ jẹ gbọ́ bí ìrada ẹ má gbàgbé ní ti Ahmed Mustafa Marogi sọ lẹ́ẹ̀kan kí àwọn hadithi wá lóòótọ́ ṣùgbọ́n àwọn àhàdìsì àhàdì ni wọn ṣé ọ̀rọ̀ yẹn yọ ọba pé àwọn àhàdìsì yẹn o àhàdì ni wọn ìdí tóun ò fi gbà á láti lò láti ṣe ìṣùgbọ́n àtọ́kọ́ ànábìyí sọ òkú ẹ wá jẹ́ ń gbọ́ ń tá àgbà àfa wa sọ wọ́n ní wípé anáwónáka hadisa mutaaddida àwọn hadisi wà lọ́lọ́kan ọjọ́ kan balagot fi quwwatiha tẹ́ bá wo kó wà lílágbára àwọn hadisi yẹn mablagot tawatur wọ́n dépò hadisi tó tawatarọ̀ wal <laughs> mutawatir yufidu al-qata' ويفيد اليقين يفيد العلم الضروري مرغلا يمتي حديث متواتر هو دودو تاكو hàtà lọ́dọ̀ àwọn oní àwọn àṣáyìrọ̀ gan èyí tí ibi tẹ́nìyàn ọmọ kí hadithi yẹn dé nípa bí màá tiẹ̀ ti mọ́ oníṣẹ́kù lázàrí wa sọ pé débẹ̀ balagot fi kù wá ti ha tába wo agbára àwọn hadithi yẹn wọ́n dípò mọ́bùlágọ̀ tàwa torí màánáwì wọ́n dípò hadithi tí tàwa tarọ̀ nítumọ̀ ihun tí àwọn àfọwò ní hadithi sọ àbí hadithi tó lé 70 nǹkan ẹyọ kan tí hadisi bíi seventy wá lórí rẹ̀ tí èyí ṣe nu tíra kan nínú dàwà wí inú súnà káàkiri káàkiri káàkiri tíra ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn tí aṣọ́rù wọn ọ̀bára wọn mu. tí wọ́n dẹ̀gbà alátọ̀dọ̀ ànábi sallallahu alaihi wa sallam ẹ dákun kí tó ní tàwátúrú tá a tún fẹ́. ẹ dákun wọ́n ní ká máa ya kó lóbinú kẹsìrì àwọn tó ti kó ti bínú kẹsìrì ó kó ti kó tóbi ó kó ti tí wọ́n láwọn tí wọ́n já àfa onítẹ̀síìrù ọ̀rọ̀ wọn ọ̀kan ń níbo ló ti wá kọ́ tẹ̀síìrù tiẹ̀. ẹ dákọ̀ẹ́jẹ́ ń tẹ̀síwájú wọ́n ní kọ̀dù wọ́n rọ̀dà ti fi sáà nínú zúlẹ̀ ìsà ilẹ̀ àrùdì nípa sísọ̀kalẹ̀ ìsà sórí ilẹ̀ níkànnì ìgbà lèyàmúlá àhá adílán kàmámúlẹ̀ àti jùwọ̀rọ̀ àwùjáwọ̀rọ̀ báwọn èèyàn ṣe ti fi jáwòrò yíyanra ẹni jẹ jíjàmbá déédéé tó padà wá fi yí ilẹ̀ ká ẹ̀tún máa gbọ́ wẹ̀lé yakú na háàkì mọ́ anábì isa aleyhi salatu wasalam yóò sọ̀kalẹ̀ kó lè wá di adájọ́ bí sẹ̀rí àti muhammadin sallallahu alayhi wa sallam sẹ̀rí anábì sallallahu alayhi wa sallam ni ó fi dájọ́ so lẹ́yìn ìgbà náà wọ́n ní kí wà mí ní háàbí ilẹ̀ hadith nínú àwọn hadith yìí ni má àkọ́rọ́jàwó shaykhani kìí ṣe tí imamu shaykhani gbà wá ohun tí bukhari àti muslim ń gbà wá yẹsẹ ìmáàmù ṣèfàánì anáwó kọ́ra kọ́ra rasulullah ìsọ̀lá látọ̀dọ̀ abúrò rẹ̀ rà ní àti gbàwá ṣùgbọ́n kìí ṣe bukhari nìkan ló gbàwá. ìgbẹ́ yóò ṣe kwan yanzila fikum ibnu maryam hakaman adla ibnu maryam fẹ́ yájọ́ sọ̀kalẹ̀ kò ní pẹ́ mọ́ láàrin tí ó di adájọ́ tí ó dẹ̀ wá ṣe déédéé àtàwọn nǹkan tí ó tún ṣe tí ó tún ṣe kí yẹn ṣe mọ béèrè pé kí ni ń bọ̀ wá ṣe kò ní ìdí anábì ti sọ ti ń bọ̀ wá ṣe ní ti ń bẹ́ẹ̀ nù tíra ní ti ń bọ̀ wá ṣe ń bẹ́ẹ̀ nínú tíra kí wàhálà fúnra máa sọ kí kí ni ń bọ̀ wá ṣe nígbà tá a ní sọ lálẹ́ wàlẹ́ sọ tó lòun fi rántí sọ tí ẹ ti sàbúrò rà nìkan ló gbà wá látọ̀dọ̀ rẹ̀ ń tó wá pọ̀ tíra tó wá pọ̀ àwọn àfáà yẹn ò wá ní màmá Bukhari hadith Ibn Kathir ò ní màmá tafsir Qurtubi ò ní màmá tafsir táwa lè ń tọ̀ tó tún wá ní ṣe o ẹ̀dàkùn wọ́n ní wàzọ́hìrò haza hadith ní tó hàn nínú hadith yìí wà máa yóò ṣàbẹ̀ hòhò àtàwọn hadith bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mínà la hadith as-sahiha mínà hadith as-sahiha inú àwọn hadith tó lálàáfíà tí ṣáàrì nùzúlẹ̀ Ìsá wípé nípa sísọ̀kalẹ̀ anábì Ìsá yóò fi ìdò adà nùzúlahu yakunu bi ruhihi wa pẹ̀lú ẹ̀mí àtara rẹ̀ ní kàmọ́rọ̀ fáwọn abúlọ́hù ilayhi bi ruhihi wajasadi ẹ máa gbọ́ point three sheikh al-azari muhammad sayyid tantawi tó ní point ẹlẹ́kẹta kí ni point three wọ́n ní anna hadha al-qawla ọ̀rọ̀ yìí wà qawlu jùmùhúrì ulama ìwọ̀n náà tó ọkọ̀ mọ̀ pé sáàdì majority of islam ni gbogbo ilé ayé wa huwa al-qawlu alladhi yatanasabu ma'a ma akrama Allahu ta'ala bihi Isa alayhi salatu wassalam min karamatin wọ́n máa ọ̀dìzà òun ló ṣe déédéé màkọ́mọ́ nùbú wà tọ́lọ́run fi pọ́n ẹ lé nínú àwọn iṣẹ́ ìyanu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ gbọ́ nínú tó wá interest mi dáadáa jù òun wá ní tí mo fẹ́ fi gbẹ̀yìn yìí kí ni tí mo fẹ́ fi gbẹ̀yìn tó ń dó interest mi. sheikh muhammad sayyid tantawi ń wá kó tàfà wọ́n ní qala ba'dul ulama'i ma mulakhasuhu ọ̀kan nínú àwọn onímímà ó sọ ní tí mo fẹ́ sọ sọ́mùrì rẹ̀ yìí ní tó jẹ́ wọn interest mi tí inú mi fi dùn ni pé ẹni tí wọ́n fẹ́ kóòtù yìí tíra tẹ̀síìrù rẹ̀ ní Safwatul Bayan li Ma'ani al-Qur'an orúkọ rẹ̀ kẹ́bà tẹ́bà ti lọ́wọ́ hamish tíra yìí tẹ̀síìrù ti Muhammad Said Tantawi ó rí mbẹ̀ tí wọ́n rẹ̀ wọ́n ní Fadilatul Ustaz bí ṣe kọ́ síbẹ̀ nù Hasanayni Muhammad Makhluf eléyìí náà sẹ́kùlù azari lónà ẹ̀sìkẹ́jẹ̀ tó múnà mi lónà sẹ́kùlù azari lónà before ever before Muhammad sẹ́yìn Tantawi mọ̀rọ̀pá láyé mi ti 1890 ni wọ́n bẹ̀ nìyí 1890 ó sì kú ní 1990 1890 sálàyé mi ti bàbá yìí náà mufti diyar al-misliya làwọn náà ẹ̀ẹ́mí jí ni wọ́n yà wọ́n àwọn ni mufti diyar al-misriya láti 1946 sí 1950 àwọn yìí kan náà wọ́n tún tún wọn yàn ní 1952 sí 1954 mo rò pé agbọ́mi yé àgbàfà ni wọn sáà agbọ́mi yé àgbàfà òun ni wọn ó sì á sọ̀rọ̀ mọ̀rọ̀ gí ṣe gbọ́ mi yé ṣùgbọ́n mọ̀rọ̀ ọ́gí tí wọ́n á sọ̀rọ̀ ọmọ akéwú lòun ń gbà náà àwọn sheikh al-azhar yìí làwọn mufti biyari al-misriya làwọn mufti biyari al-misriya làwọn ó kọ tí làwọn sọfọ́tì bayan li ma'ani al-qur'ani wọ́n wá kóòtù wọn èèyàn máa kóòtù àfáà ni tó náà jẹ́ oní tẹ̀síkẹ́ ti ṣiṣẹ́ ẹ̀ ìwà ní ráfà kàkà kó tẹ́ wà mọ́ ní kíní kan kò kọ̀rẹ́tì kò túmọ̀ bẹ́ẹ̀ kò sí kíní kan níbo láti wá rí ìtẹ́ yìí ń wí o. gbogbo àwọn afá oní tafsir mínàlẹ̀ ọ̀ṣọ́ àwọn asòrò tó ti lọ ẹ̀kọ́ ti wọ́n ẹ̀kọ́ ti wọ́n ẹja gbọ́n tí wọ́n ń sọ kò wá ní sí àfi àfi pé àfi kẹ́ mọ́ àwọn èèyàn kódà ká tiẹ̀ sọ wípé ókè. Okay àwọn èèyàn tí wọ́n ń sọ ń tọ́ yàtọ̀ sí tèmi tí wọ́n ń sọ ọ̀kọ̀ lẹ́tì ṣùgbọ́n sọ̀rọ̀ fẹ́ ni wọ́n ń sọ àbí tí wọ́n rí nà tíà ẹ wá ní ọmọ kí wọ́n ń sọ ń tọ́ wà nù ọmọ kí ó wí ara ti kọ́ fara ọ̀pọ̀ àìmọ̀kan ti yín ni àìmọ̀kan ọjọ́ pé ń tọ́ wà nù alistad حسنيني محمد مخلوف ìdájọ́ tó náà mufti diyar alimusulmi ó ní wàjúmúhúrú lẹ́wùlámà wàjúmúhúrú lẹ́wùlámà majority àfẹ́sù alá anna isa wọ́n wà lórí wípé anábìwá isa rúfìá hayya wọ́n gbégùnkè lọ ní abẹ̀mí ni ní àlàyé mẹ́nàgọ́ ìrìnmọ̀ òtẹ́ kò kú wàlà gọ́fùwàtì kódà kò dákú bìjásádì yìí wàrúhì yìí ilẹ̀ sàmà bìjásádì yìí wàrúhì yìí ilẹ̀ sàmà pẹ̀lú ara rẹ̀ àtẹ̀mí ẹ̀ lọ sí sàmà ẹ máa gbọ́ o wẹ̀lẹ̀ kò so sí yàláhu aleyhi salam so eléyìí ọlọ́run fi ṣẹ̀ṣà fóun kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kan bá a yàyẹ gan-an òun wá ní yàrá fún ẹwòhó bèjà sádìhí wà bàkọ́ yìí fi ha ilẹ̀ amadi lè mọ̀kọ́ jáde làwọn yóò máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí dàsìkò tọ́lọ́wọ́n bá kádàrà fún wẹ̀lá yẹsẹ̀ ọ̀ kò lálàáfíà o kẹwàá aláàfẹ́ gbé túmọ̀ ìní mọ̀tò àfikà ó ní sọ bẹ́ẹ̀ o alẹ́ ìmọ̀ta kágbé lórí pópó lè ana ìmọ̀ta tàyí sa fi wákọ̀tì àṣọ́rí àdá yìí ká ní ìsákú nígbà táwọn ọ̀tá rẹ̀ gbé ń gbèkùn laysa fiha kò sí ń bẹ́ máa yùsáwúyẹ́gó alimti náà nàbí ha so kò sí ń bẹ́ níta alẹ́ wa sọ pé ọlọ́run ọba tó wá ń torí rẹ̀ ẹ́ ṣèrè gún lé lórí tàbí ń dọ́là lé lórí ṣé wọ́n lè pààyàn tán tẹ́mi lẹ́wà lọ́sọ kọ́ lọ́wọ́ àmọ́ dọ́là lé lórí kò ń ṣe nǹkan kan fún nítorí ọlọ́run fi lè dára kó ń ṣe nǹkan fún ni pé àwọn èèyàn fẹ́ pa ọlọ́run òjì kan rí pa ọlọ́run ti gbè kú ṣé bí yẹn lè máa fi dọ́là. wá bákan náà ni gbígbé lọ sí sámà ní josatan hamidata ẹni tó ti kú tí ò lè dápadé tí ò lè gbẹ́sẹ̀ gbé mọ́ wọ́n ní sáfún minal qawli ọ̀rọ̀kọ̀rọ̀ ni tẹ́gbọ́ kí náà pé minal ọ̀rọ̀kọ̀rọ̀ ni ọ̀rọ̀ jákujáku sheikh lazar ní sọ bẹ́ẹ̀ o wakọ̀dì náà zaha Allahu sámà ẹ̀tún wa mọ̀ gbọ́ ọlọ́wọ́ bá fọ sámà má kúrò níbi antakuna kuburan di josafin mọ́ta ká ní pé ara àwọn òkú ọlọ́mọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ọlọ́run fọ sámà má kó bẹ́ẹ̀

understanding wọn ọ̀rọ̀ wípé tó yàtọ̀ sí ń tẹ́ni ẹlẹ́ni ń sọ rẹ̀ ọ sọ ń tí ó bá ń tí àwọn sọ tẹ́ ẹ dẹ̀ lọ bo bẹ̀bẹ́lẹ̀ tẹ́ ẹ sọ ń tá ń sọ nìyẹn o ẹ dákun ẹ jẹ́ ń sáré parẹ́ tó yẹn ó ti dàbẹ́ ni pé tí ń gùn díẹ̀ díẹ̀ wàyí ń òbí tá a bá sọ wípé ọlọ́nkà táwọn èèyàn tó kù ọlọ́wọ́n bọ̀ gbẹ́mí gan lọ sọ́dọ̀ ni mo rò pé ẹjọ́ bí aláṣà ilẹ̀ àbí àkọsí ìjẹ̀ka tó fi yàtọ̀ sáwọn ànábì tó kù wọ̀sàmà sàmà mùsàkọ́rù àríwá ìhìm atọ́hìrọ̀ gbogbo ẹ̀mí àwọn ànábì ọlọ́run tó mọ́ sàmà náà lọ́wọ́ falhaku falhaku òdodo annahu alayhi salam ní pé hayyan bi jasadihi wọ́n gbé gòkè lọ ní àlàyé pẹ̀lú ara rẹ̀ wàkàmà káàna aléhì sàlámù fi mábídá ìkọlùkìhì ayatan linnas jẹ́ bó ti jẹ́ kí ń gbà tọ́lọ̀ ń tẹ́ ilẹ̀ ṣíṣẹ̀dá ànábì Ìsá iṣẹ́ ìyanu ló fi ṣe fáwọn èèyàn wàmọ̀ ọ̀jíṣà tán zọ ìrọ̀ àmì ní iṣẹ́ ìyanu tó kílẹ̀ ni káàna fi nìhayati amrihi ayatan wàmọ̀ ọ̀jíṣà tán bá ìrọ̀ bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ àmì àti mọ̀jísà tí ó kọjá tí làákà ọmọdé yẹn lè understand làákà ìtẹ́n lòdì ń kó báyìí. mọ̀jísà tó wà bá ahírọ̀ ni ó kọjá tí èèyàn kan lè máa fi làákà yìí tí èèyàn lè máa ti bọ̀ èèyàn ṣòfò ọlọ́mọdé aṣòfò. wọ́n ní wàlẹ̀ mọ̀jísà tó bí àṣírí ha ẹ̀ máa dán tí sẹ́kùn tí bàbá ń sọ wọ́n ní mọ̀jísà pátápátá gbogbo ẹ̀ fáwọ́kọ́ kó dẹ́rọ́ ti lè bá ó jagbára èèyàn lọ wọ́n máa dá àríkìlẹ̀ òkú làákàyè ò lè lè bá àwọn tí wọ́n fẹ́ tún nǹkan míì tó yàtọ̀ sí ta ń sọ làákàyè ni wọ́n ń lò ọ̀rọ̀ làákàyè kọ́ yípa làákàyè ò gbé àfi kí ni wọ́n tẹríba fún tí ẹ̀rí ń sọ ah, mo rò pé sọ̀rọ̀ mi yé wa báyìí wọ́n ní wàhíyà mímú ta àlàkọ́ tìrìkọ́dọ́rọ́ tìrì ìlàhíyà nínú tó pé agbára ọlọ́run ọba ló so máa ní wàmínà àdílátì aláṣẹ́dẹ́tì rọ́sùlì ó sì tún jẹ́ ẹ̀rí wípé òdodo làwọn ànábì ọlọ́run bá ń sọ ọ́ wọ́n ní haza awele ìtàn o ọkọ̀dé zákẹ́rọ báàdù lè mọ̀fà sírí ní àkọwálá ọ̀họ̀rọ̀ àwọn míì náà wọn ní tafsiru náà mọ́rọ̀ míì wá o fi máa nà haza ayá ti lè wọn fẹ́ẹ̀rí láì ṣàbùsì àwọn ẹlòmíì náà sọ nǹkan míì o tó yàtọ̀ sí o nẹ́rọ̀ mí nà ṣùgbọ́n wàá rí i pé nínú tó da ádámà zikiri ha oníkàmọ́ sọ àwọn ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí ìtàtù tàní sọ̀rọ̀ hasanaini muhammad makhluf mufti diyar al-misri ó ní àrí pé ọ̀yẹ́ káṣẹ̀ mọ́ sọ kí ni ìdí tí ò fi yẹ káṣẹ̀ mọ́ sọ ẹ máa gbọ́ lè dọ́ àfihà ṣe ń bá àwọn ọ̀rọ̀ yẹn wọ́n lẹ́ ọ̀rọ̀ tí ò gbé wọn àti ò nǹkan kan jókòó lé tọ́lá káyì lásán wà káwọ́fì ìtọ́ ọ̀la àdẹ̀fẹ́ tó máa fa nǹkan gùn lọ títí wà máa nà àyà ìtumọ̀ àyà yìí alkarim alákùnrin wọ́ọ̀dùkùr ayuhal mọ̀kọ́tọ̀ ẹni tí mi ọlọ́run bá ń sọ̀rọ̀ rántí lìtà àtẹ́bìrọ̀ kó lè ti bẹ̀ mú ìwòye wọ́tẹ̀tẹ̀ ìrọ̀ kó o sì gbá wá sí wákọ̀tà àǹkọ́lẹ̀ lọ́hùtà àlá ní nàbí yìí ẹ̀yìn sá ìgbà tọ́lọ̀ inni mutawaffika ay akhiduka wafiya imuo ní pípé bi ruhika wa jasadika pelemi rẹ̀ ara rẹ̀ min al ardi fu olórí ilẹ̀ wa rafi'uka ilayya ay wa rafi'uka ila mahalli karamati gbé ọ lọ sí àyè àpọ́nlé ní sábà kó lè gba ìpín rẹ̀ pé nínú sẹ̀mí kó lè lòdì sí ayé ẹ̀ pé níbẹ̀ ìlà á ń títí tí ó fi di ìgbà tí mi ọlọ́run bá ti ń yọ̀ǹda fún ọ bí nùzúlì ilà àrùdì láti sọ̀kalẹ̀ wá sórí rẹ̀ tó dákun torí tọlọ́run àwọn afáàzẹ àríre o kìí sáfà sàwùjì o kíkẹ́ yọkan lèmi ọkàn fi gbẹ̀yìn ẹ̀ ẹ já mà pé ẹ̀sìn yìí kẹ́bí mo ti sọ lẹ́ẹ̀kan wá ní ọlọ́run ló ní ẹ̀sìn ẹ̀ oníṣìíràn lọ́wọ́ ẹnìkan ò sí ẹ̀sìn tí ó bá ti lè tẹ́rí làákàyè rẹ̀ bá fún tọ́lọ̀ ń sọ fún tánibà Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó bá ti lè ṣe yìí tí bá ń tẹ̀lé fẹ́nu òfò ni ó ṣe yóò kàn ara rẹ̀ lè mọ̀ ní àwọn bàbá tá a jókòó sórí àga wọn tá à ń da akọ wọn tá à ń fi àpọ́nlé wọn ara iyì àtọyẹ ìbáṣe pé àwọn náà takọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n àníṣẹ́kùdò ni ọlọ́wọ́n bá ṣẹ́ wọn kù nítorí pé níbi tó yé wọn mọ níbi tó yé wọn dé wọ́n gbìyànjú wọ́n sì sapá pẹ̀lú ikhlas fún àṣìdọ́wọ́ bòdodo wọn sì dọ́wọ́ dòdòdò bòdòdò kọ́lọ̀ bá ṣàforíjì fún àwọn ààyè wọn àtorípa dáadáa tó tí ọlọ́run ọba lọ́run tí wọ́n ní láyé ọlọ́run kọ́ mọ́jọ parun kọ́lọ̀ wọlé ayé tó bẹ̀rẹ̀ kó fi ojú wa ṣe kò ń gẹ́ dáadáa ẹjá bẹ̀rù ọlọ́run o ẹjá bẹ̀rù ọlọ́run o ẹjá mọ̀ wọn tábà máa sọ fáwọn èèyàn àti pé ẹ̀sìn yìí ẹ̀sìn àkọọ́lẹ̀ ni o èyí tó ní bí kitabin min qabli hadha aw atharatin mìnà ẹlẹ́mì nǹkan tó ń sọ̀dẹ̀kì tó bá kó lòdòdó ní ti máa bẹnu tí a ní sọ fún ààfẹ́ ah, ọ̀rọ̀ lásán gbogbo ilé ìtaṣọ adákọ̀ọ́nù tí a sọ péjì. bikitab tẹ́ ẹ bá ti rí tí àṣàrọ̀ tí mìnà ẹlẹ́mì ẹ̀gbìn tọ́lọ̀ fi gbárẹ̀ ní nǹkan tó ń sọ̀dẹ̀kì tó bá kó tọ́lẹ̀ sọ ẹ mọ́ sọ̀rọ̀ agbárí ẹ mọ́ ìmọ̀ dákọ̀ gbogbo ẹ mọ́ lè rí fáàsì tíra kankan kẹ́ ẹ máa ka nǹkan kẹ́ ẹ mọ́ lè dákọ̀ tíra ọ̀nà ẹ dákọ̀ tíra káyọ̀ wá wò káwò pé ṣe ń tó wà ń bẹ̀ nígbà wọn dákọ̀ tànú ibà rí pé ó yàtọ̀ síra wọn ọlọ́run sànù hadha wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ṣẹlẹ̀ ńlá àìlànà tó sọ̀rọ̀